بعدهم أفتهلكنا بما فعل المبطلون وكذلك نفصل الآيات ولعلهم يرجعون واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانظر فانسلق منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون ساء مثل القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ولله الأسماء له الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أولم يتذكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين أولم في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه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 عليه وسلم صلى الله عليه وسلم اللهم صل وسلم عليه وعلى آله الأخيار آمين وأصحابه العبرار آمين نسأل الله سبحانه وتعالى أن يثبت أقدامنا على الحق آمين وأن يثبتنا على صراط المستقيم آمين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run alhamdulillah atọrọ ìkẹ́ àti ìkẹ́ ọlọ́run fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba fi ṣe àríkọ́ṣe dáadáa fún gbogbo wa yálà lórí àlámọ̀rí ayé àbí àlámọ̀rí alkiyama wa ọlọ́run ṣe ànábì ní àríkọ́ṣe fún wa ọlọ́run bá a ṣàlékún ìkẹ́ àti gẹ̀rẹ́ fanabi muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti kó wa wa abẹ́lẹ́ wọn bá nínú títóbi rẹ̀ èyí tí a ń ké nínú ọ̀rọ̀ ọlọ́run ọba fúnra wa báyìí ọlọ́mọṣẹ́ jẹ́ kó ṣe wá láǹfààní àmín jẹ́ kó níbùlà pa dáadáa nù gbèsè ayé ẹnìkọ̀ọ̀kan wa àmín kí ọlọ́run kó ṣọ́ ahọ́n wa níbi àsìwí àmín kó sì dáàbò bo etí wa níbi àsìgbọ́ àmín bi rahmati ya arhamar bí tí a bá tafsir wa dé ni a ti máa tẹ̀síwájú gbàtí ọlọ́run allah subhanahu wa ta'ala ọlọ́run ọlọ́ba tó dá wa a sì gbúdọ̀ gbà bẹ́ẹ̀ tá a bá ti gbà pé òun ló dá wa òun ló mọ gbogbo nǹkan nípa ẹ̀dá ju ẹnikẹ́ni lọ ala ya'lamu man khalaqa wa huwa al-latiful ṣé kò ní mọ tó dá ni ó dá wa nígbà tí ò sẹ́ni kankan pẹ̀lú ẹ̀ kò gba yọ̀ǹda kò gba mọ̀ràn lọ́wọ́ ẹnikẹ́ni kó tó dé àti ẹ̀ ó pè bùbù kádàrá ẹnìkọ̀ọ̀kan wa ó mọ̀ ń tá a ṣe ó mọ̀ ń tí ó ṣe wá ó mọ̀ ń tá a mú ó mọ̀ èyí tí ó mú wa gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá ti parí ẹ̀ ká tó délé ayé ọ̀ràn yẹn ní fún wa bó ti wulẹ̀ kí mọ̀ wa kó kẹnu kó gbà ètò ká gbà pé wà má o ti tó minal ilmi illa qalila gbogbo èyíkéyìí tá a wù á ní nínú mà díẹ̀ náà lọ́lọ́wọ́n bá fún wa ọlọ́wọ́n bá ló dá wa tiẹ̀ ló gbúdọ̀ ṣe lérí wa ẹni tó bá wí òun lérí wa torí pé òun dá wa òun ló sì mọ̀ wá kó sì gba àmọ̀ràn lọ́wọ́ ẹnìkankan kó tó parí ètò lórí ẹnìkankan wa a fún ọlọ́wọ́n ọba náà ọlọ́wọ́n ọba ń sọ àwọn nǹkan láíláí èyí tó ṣe pé mi àti ẹ abá nǹkan wọn náà láyé ni ètò ìgbéyàwó ká lọ́kọ ká níyàwó ó ṣàgbà gbogbo wa ọlọ́run ọba gbé kalẹ̀ nígbà tẹ́nìkan ọ̀kan nu wa tá àti ẹ̀ ti jẹ nǹkan kan ó sì sọ ìdí tóun fi gbé kalẹ̀ ó sì gbé lànà kalẹ̀ fún ó gbé tó kalẹ̀ fún nígbàtí ẹnikẹ́ni nínú wa tá a ti jẹ nǹkan anabi adam aleyhi salatu wa salam òun lẹni tọ́lọ́run ọba kọ́kọ́ dá lérí lẹ̀ kí anabi adam ò lè rí ayé gbé ọlọ́run ọba fi ìyàwó tì fún un ìyẹn túmọ̀ sí wípé kò sí bí ọkùnrin ṣe làkùn laka tí ò bá lóbìnrin lọ́dọ̀ ó kù púpọ̀ káàtó. yóò yọ ọ́ lẹ̀ kìí ṣe pé yóò yọ ọ́ lẹ̀ nìkan yóò yọ ọ́ lẹ̀ yóò bọ́ ọ́ lẹ̀ lẹ̀ yóò tún rẹ mọ́lẹ̀ fún nítàn alukuraan ní sọ eléyìí fún wa ọlọ́run sì jẹ́ kó wa ọlọ́run wa lọ gbé ọ̀rọ̀ láti pilẹ̀ nígbà tẹ́mi ò sí ń bẹ̀ tí ọba tó lágbára ọba tó nímọ̀ ni abala yìí ni a ti bẹ̀rẹ̀ pẹ̀lú ògùn أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين abẹ̀rẹ̀ tutuma al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba allah ọba tí ó kẹ́ ògbó wa láyé ọba tó yẹ pé dùn ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ́ tó bá rí dọ́gbẹ́dẹ́ al-qiyama abẹ́lẹ́ ọ̀hún kó ka ẹnìkọ̀ọ̀kan wá kún ẹni tí ó kẹ́ níjọ́ náà. àmín ọlọ́run ọba ń sọ fún wa walladhi khalaqakum min nafsin wahida. huwa alladhi khalaqakum min nafsin wahida. ọlọ́run ọba lọ́ba tó dá yín ọlọ́run ọba ní òun ló ń dá yín min nafsin wahida láti bí ẹ̀mí kan ṣoṣo ó náà ni baba ńlá wa Adam ìpìlẹ̀ nìkọ̀ọ̀kan wa nìyẹn baba bẹ́ẹ̀ ṣe fáàrí a gbọ́dọ̀ kíra wa lọ síbi ìpìlẹ̀ kullukum min adam àti funfun àti pupa àti dúdú gbogbo wa pátá látara adam ọlọ́wọ́n bá ti dá gbogbo wa. والذي خلقكم من نفس واحدة هو الذي خلقكم من نفس واحدة ọlọ́wọ́ ọba ló dá yín láti bí ẹ̀mí kan ṣoṣo ẹ̀mí kan ṣoṣo yìí ó náà ni anabi adam alayhi salatu wa salam waja'ala minha zawjaha ọlọ́run tó wá mú látara adam ó mú látara ẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni innal mar'ata khuliqat min dhila'in ṣe é ráwọn obìnrin a dá wọn láti ibi ẹ̀fọn àpáàpáà jùlọ ìyá wa Hawa ọlọ́wọ́n bá mú ẹ̀fọn ha eegun ẹ̀fọn ha tálẹ́bù ń pè ní ribs òun ni èyí tó wá tẹ̀ jù níbẹ̀ ni wọ́n mú anábì wa ń sọ fún wa wípé tẹ́ ẹ bá kíyèsí ẹ pé èyí tó tẹ̀ jù ẹ pé bíi bó ṣe ń lọ sókè sí ló ń kéré sí bí ṣe ń lọ ọ̀sàlẹ̀ ló ń fẹ̀ sí téèyàn bá wò èyí tó wá tẹ̀ jù lókè pátápátá náà ni wọ́n mú ni wọ́n fi dá Hawa láàfin rí pé ànábì wa ń sọ wípé obìnrin ò ní yé máa ṣe gbọ́kúngbọ́kún torí bí ta ti dá wọn nìyẹn wọn ò lè wà straight forward tán bọ́ ọ bá sì sọ pé dandan lá ó fẹ́ nà ó kan kíkan yẹn náà ni pé ó kọ́lẹ̀ bọ́ bá sì ní ọmọ wo bó ṣe tẹkọdọrọ yẹn inú rẹ̀ ò ní dùn ó wà ara máa fi ọgbọ́n nà díẹ̀ ó tún filẹ̀ ó tún kì í ṣe lúnà ni mo gbà lérò lúlùkọ́ ó máa tó ó tún filẹ̀ ó ọmọ bá a ṣe dá wọn nìyẹn èyíkéyìí nínú ọkùnrin tó bá ṣe wípé áńgẹ́lì lòún wá níyàwó obìnrin tí ò ní tí ò ní ṣe mistake obìnrin tí ò ní fẹ́ síwáwò obìnrin tí ò ní ẹlòmíì àti ẹ̀ máa tán rẹ̀ jẹ́ pé mo wà mo wà disappointed eh, despite wípé ó tún lo ìjáàbù ó tún lo sangeli ṣèwọ́ obìnrin ní ibẹ̀ lábẹ́ ìjáàbù kódà mo tún gbọ́ pé ó tún bojú ẹlẹ́hàá ni áńgẹ́lì ní bẹ́ẹ̀ lábẹ́ ìyá ni ìbóbìnrin náà ni níbi tá a ti dá kó wá ìwà rẹ̀ náà ni kó wọ́n máa wù ọkùnrin arrojul yahkumu bil akli walmar'atu tahkumu bil atifa ọkùnrin làákàyè lèèyàn fi ń wo nǹkan ní tẹ́ ẹ̀rọ gbọ́dọ̀ ọkùnrin ó react sí ọkùnrin rí ṣùgbọ́n yóò mọ̀ síbẹ̀ nípò orí nǹkan yẹn ó lè máa rí i pé àsìkò ọ̀rọ̀ yẹn kò tí tó lẹ́ẹ̀fì máa rọ́kùnrin tí máa da obìnrin ó máa da ọkọ̀ láǹgbà mi ẹni táwọn máa ń ṣe mò ń pariwo ẹ sọ̀rọ̀ ẹ kiri kan ó yẹ bá wọn wí ọkùnrin lè má sọ̀rọ̀ kì í ṣe pé ní táwọn ọmọ yẹn ń ṣe kì í ṣe pé fara ṣùgbọ́n ọkùnrin lè máa ronú tó pọ̀ ní táwọn ọmọ ṣe yìí gan ìwọ náà ló fà ọkùnrin kiri àdúgbò ó ti obìnrin nífẹ̀ máa ń lọ ọmọ tí ó máa lé kiri àdúgbò ọkùnrin ò kò ní ìdíje bí yóò sọlé kọ́dà ọkùnrin yóò tún fún lówó gan àbọ̀ tún fún lówó kó tún fi ra kẹjẹ àṣebílẹ̀ ni ó sùn yóò ti sùn tán náà ọkàn jí náà ní pẹpẹpẹ pankẹrẹ ọ̀ya kò ní ìdí à ń lé kiri àdúgbò ṣùgbọ́n obìnrin ó lè máa lé kiri yóò tún dé àdílẹ̀ yóò tún lé ẹ padà là báwọn ṣe ń ronú nìyẹn ọkùnrin yà kó mo bẹ̀rẹ̀ àkìlì ṣùgbọ́n obìnrin yakumu bìlà átífà bí nǹkan bá ṣe hàn sí wọn lójú ẹsẹ̀ yẹn náà ni wọ́n ṣe react bọ́lá wọn bá ṣe dáko wa ìbódẹ̀ ṣe dáko wa yẹn ó nídìí tó fi dá wa bẹ́ẹ̀ bó ṣe dóbìnrin yẹn iṣẹ́ tọ́lọ́run fẹ́ gbélé wọn lọ́wọ́ lójú dá wọn báyẹn àwọn ọkùnrin tó dá bó ṣe dá wa iṣẹ́ tó fẹ́ gbé láwa náà lọ́wọ́ ló fi dá wa náà bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní waja'ala minha zawjaha liyaskuna ilayha. waja'ala minha zawjaha liyaskuna ilayha. ọlọ́wọ́ bá ní waja'ala aṣọ fún wa lánàá ìtumọ̀ rẹ̀ ní wa khalaqa àwa dá fún ànábì Adam. zawjaha. minha ay min nafsi ha yẹ ta'udu ila nafsi nínú látara ẹ̀mí adam látara ara adam àwa ada zawjaha ìyàwó ẹ̀ ìyẹn hawa ajẹ́pẹ́ta bá fẹ́ ṣàfitì pé hawa ó ní bàbá a ṣàfitì ẹ̀ sára ta ni adam ọlọ́wọ́n bá nígbà tá a wá dá fún ìdí kan ṣoṣo téèyàn fi lóbèrè ìdí kan ṣoṣo yẹn náà àkọ́kọ́ primary objective ìyókù wa tẹ̀lé gbogbo àwọn ìyókù wa pẹ̀ka látara primary objectives yẹn objective yẹn kí ni primary objective yẹn náà liyaskuna ilayha. liyaskuna ilayha. títa bá lé ní káríbi forí pamọ́ sí lọ́dọ̀ ìyàwó ẹni. bàbá gbé wúro síyàn lójú níta kéèyàn ó sì rẹ̀ ẹni tí wọ́n bá yàn kàtíkè sí nínú ilé. Allahu akbar. bọ́ba jágbe mọ́ni níta kéèyàn rẹ̀ ni tí ó dùn yẹn nú tí ó pààyàn lẹ́rìn téèyàn bá wọnú ilé léyàsukuna ilẹ̀ ìhà. léyàsukuna ilẹ̀ ìhà. ká lè kó lè kí ádámọ̀ ó bá a lè máa ríbi forí pamọ́ sí. ọlọ́run mú obìnrin wá bí ilé torí pé moskan ibi téèyàn ń gbé sakan ibi téèyàn ń gbé ọlọ́run wá fi obìnrin wé ilé. àgbékalẹ̀ yẹn náà dẹ̀ dọ́gba nínú gbogbo èdè tábà ń kí ọgbẹ́ mẹ́ta ilé ńkọ́ o ìyàwó rẹ̀ náà gbére àtọmọ abẹ́rẹ́ ilé ńkọ́ o kì í ṣe building yẹn kì í ṣe structure ilé wọ́n ní wọ́n ní ẹnìkan ò ní ṣe bẹ́ẹ̀ àṣẹ ilé ẹni tí ò lóbìnrin ò nílé kódà kó máa gbénu duplex kó máa gbénu mansion kò nílé kò níbi lẹ́ẹ̀fì rí wọn tán fi máa pẹ́ ní club club ni wọ́n máa lọ kò nílé ẹni tí ò lóbìnrin rẹ̀ lé kò nílé ọlọ́run sọ fún wa leyaskuna ilẹ̀ kanabi adam kó lè ríbi tí ó máa fọkàn balẹ̀ sí kó lè ríbi tí ó máa forí pamọ́ sí. Si bí ta bá gbóná inú ilé á sì tutù ìta ò gbúdọ̀ wá gbóná kí inú ilé náà ò tún wá gbóná dààmú ni fọkùnrin bí ta bá gbóná inú ilé lè gbúdọ̀ tutù ni tó bá wá di wípé inú ilé gbóná ọkùnrin wa máa wá tutù kiri níta lẹ́ẹ̀fì máa rọ́kùnrin mi kò ní wọlé bọ̀rọ̀ ẹ ní lọlé ní ìṣàjà máa ṣeré wa torí bó ti mọ̀ pé inú ilé gbóná kò níbi tó kò ní sákàn ló fi jẹ́ kí bíyàn bá fẹ́ béèrè èèyàn ronú dáadáa èèyàn ṣẹ̀ṣà èyí tó da lóbìnrin tó lè jẹ́ ibùgbé fún yàn tó lè jẹ́ ilé fún yàn ojú afẹ́ ti ọkùnrin ìyàwó a dúró yàn lójú òní ku aṣọ kan lọ́rùn ta ojú òní obìnrin mi sì ń bẹ aṣọ lọ́rùn rẹ ọjà àárín ọjà ọlọmọdé kéèyàn ó sì fẹ́. amiina. islam fi sọ àwọn ìlànà bá a ṣe fẹ́ bẹ̀rẹ̀ ẹ mo pàdé ẹ mo ń lọ èkó inú ọkọ̀ láti pàdé ẹ mo ń travel inú plane láti pàdé àmọ́ ìyàwó inú plane. tó pé inú plane náà ni wọ́n ti so igi inú plane náà ni wọ́n ti yanjú gbogbo ẹ̀ nígbà bá jókòó ní sí ti tán rí wípé àwọn èèyàn ń dá sọ́rọ̀ wọ́n wà lọ sẹ́yìn pátápátá wọn ò mọ́ra rí o wọn à múra wọn lọ sẹ́yìn wàyàwà kan lè gbádùn discussion. Allahu akbar. ẹnìkan ò sẹ̀rẹ̀ ẹnìkan sẹ̀ kálukú ṣe tiẹ̀ ìyàwó inú plane ń bẹ ìyàwó inú train ń bẹ ìyàwó inú ọkọ̀ ojú omi ń bẹ gbogbo àwọn nǹkan ìyàwó Facebook ń bẹ WhatsApp ń bẹ ẹ ewo tún ni Twitter tún ń bẹ ìyàwó tó bá gba Twitter wọlé Facebook ni ó gbà La ilaha illallah. ọlọ́run ọba ní liyaskuna ilayha. waja'ala minha zawjaha liyaskuna ilayha. ọlọ́run ọba ní a ní kí ádámà kí àwa wò máa jẹ́yàwó ẹ̀ liyaskuna ilayha kó lè rí bí fẹ̀mí balẹ̀ sí kó lè rí bí fàyàbalẹ̀ sí a jẹ́ pé fàyàbalẹ̀ àwọn àṣírí fàyàbalẹ̀ àwọn ọkùnrin jẹ̀mọ́ níbo ló ọ̀dọ̀ àwọn ìyàwó wa ló wà ibẹ̀ ló wà kó sì bọ́kùnrin ṣe tó níta bó ti wulẹ̀ kó máa dábì kinní kan kó máa rẹ̀ bí gbá àṣírí ìfọ̀kànbalẹ̀ ọ̀dọ̀ ìyàwó ẹ̀ ló wà ibi tó wà nìyẹn bí o bá sì ti sí ìfọ̀kànbalẹ̀ tí o bá ti rí láti inú ilé bẹ́ẹ̀ bá pàdé ẹ̀ níta ẹ̀ mà ọkàn ni yóò balẹ̀ ọlọ́run ọba jẹ́ kó yé wa wípé àwọn obìnrin wa náà ni àṣírí ìfọkànbalẹ̀ wa ọlọ́run ọba sọ ọ́ láàyè mí inú alukur'an alkarim ọlọ́run ọba ni wà mí ní ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala baynakum mawaddatan wa rahma. إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته أن خلقكم أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها آياته أن خلق لكم من أزواجكم من ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا ọlọ́wọ́ bá nínú àwọn àmì ọlọ́run àmì ọlọ́run ìlànà ọlọ́run ètò ọlọ́run. أن خلق لكم. tó yẹ kẹ́ ẹ máa ronú sí òun náà ní wípé mo dá fún yín látara ìran èèyàn àwọn tí ó máa jẹ́yàwó yín èèyàn bí ẹgbẹ́ yín náà ni ó máa jẹ́yàwó kò ní jẹ́ pé ran lèyìn ó máa fi ṣèyàwó kò ní jẹ́ pọ̀ bọ̀ kò ní jẹ́ nàkì àmì ọlọ́run ni litaskunu ilayha. litaskunu ilayha. ọlọ́wọ́ bá sọ́ńbẹ̀ yẹn náà pé kẹ́ ẹ lè máa rí àyè ìfọkànbalẹ̀ kẹ́ ẹ lè máa rí àyè ìfọkànbalẹ̀ látara àwọn ìyàwó yín tọ́ba lọ jẹ́ pé ọ̀bọ la pè ní kó máa jẹ́yàwó yín ò ní rí fọ̀kànbalẹ̀ lára ọ̀bọ yọ̀yọ̀ lè kan ẹlòmíì kan gbéyàwó sílé gan ọ̀bọ gangan ló gbé sílé gbogbo obìnrin tí bá ti ń ya sọmọ kan lára kí ni. ọ̀bọ Allahu Akbar. ọ̀bọ máa sọ yàmọ̀ yàrá rí wípé abirọ ni ọba kó sọ́wọ́ ọ̀bọ kí yóò yà sọ̀hún ọkùnrin míì kì í wọṣọ gidi inú ilé ó ti lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan tí ó kà sọ gidi sí torí bó ti mọ̀ pé yọ ya gbogbo ẹ̀. subhanallah. litaskunu ilayha ọlọ́wọ́ bá ní afẹ́ lè máa rí fọkànbalẹ̀ kẹ́ ẹ lè máa rí fọkànbalẹ̀ látara àwọn ìyàwó lèyẹn gbúdọ̀ fi ronú jinlẹ̀ ọ̀rọ̀ fífẹ́bìnrin kọjá pé ẹ̀ how are mo kàn pàdé ẹ̀ ní títì ó kọjá bẹ́ẹ̀ torí pé foundation gbèsè ayé yẹn nìyẹn tó bá ti lè wọ́ owó náà nìyẹn ká padà sínú ọ̀rọ̀ ọlọ́run ibi tá a wà tẹ́lẹ̀ ọlọ́run ọba ní adá àwa òkómọ jẹ́yàwó ànábì adam. waja'ala minha zawjaha liyaskuna ilayha. ànábì adam ó lè máa rí ibi fọkàn balẹ̀ sí i látara àyàwó ẹ̀ ìyẹn náà ni Hawa àjẹpé àṣepé bó ṣe yẹ kó rí nìyẹn tó bá lọ́n bá lè pè bẹ́ẹ̀ fún baba ńlá baba adam ẹni àkọ́kọ́ tọ́kọ́ ṣèyàwó láyé kéèyàn ká wá dìde lẹ́nìí kó lóun òun specialize lórí ẹ̀ẹ́ kìnnì kan marriage counseling ọ̀hún couples kìnnì kan ẹni kọ́kọ́ fẹ́yàwó láyé ó náà ní ádámà ìgbà yẹn lọ́run ti sọ purpose ìdí tẹ̀yàn fi fẹ́yàwó lọ́run ti sọ àmọ́ bọ́lọ́run níwájú ni ọlọ́wọ́n bá ní kí ádámù ò lè mọ rí fọkànbalẹ̀ àti fàyàbalẹ̀ lára Hawa láàfin ní onídìí ẹnìkejì onídìímọ̀ rẹ̀ ní kejì ìsẹ̀mí tísẹ̀mí lè fi lọ gàràgà fún ádámù naam. falamma taghashaha hamalat hamlan khafifa falamma. فلما تغشاها حملت حملا خفيفا فمرت به ọlọ́run ọba ní فلما تغشاها nígbà tí ànábi adam tó wọlé tọ́ tó ràgà bo hawa asàlàyé fún wa lánàá kò í ṣe ẹnìkan ló kọ́ ádámà lérí bí ó ṣe súnmọ́bìnrin kò sí ẹni tó kọ́ natural instinct ni ó ti wà lára bẹ́ẹ̀ kò sẹ́ni tó kọ bẹ́ẹ̀ bá fi obìnrin afọ́jú ọkùnrin kan afọ́jú ẹ fi wọ́n sínú ọ̀ọ́lù ńlá wọn ò padà sún kanra wọn tán bá sún kan wọn ò rí náà o ṣùgbọ́n wọn mọ tí wọn ò ṣe kò jáde kankan rí náà ọlọ́wọ́n bá ti fi àdámọ́ ni ìyẹn ọlọ́run ọba fi mọ ànábì adam falama tagashaha ọlọ́run ò ní falama jama'aha ara àwọn adam atalatuf fi ta'bir wata adub bihi ẹ̀kọ́ bá a ṣe máa ń sọ̀rọ̀ àyè làrọ̀ mọ́lẹ̀ gbà àyè sọ̀rọ̀ nísọ̀ ta ṣá ọlọ́run ọba sọ pé ńgbà tó wà bàṣọ <laughs> ọlọ́run falama tagashaha ma taghashaha. ìgbà tí anábì ádámà tó ràgà bò mọ́lẹ̀. hamalat hamlan khafifan. àtúbọ̀tán ìràgàbò yẹn tó padà ṣẹlẹ̀ ní wípé àwa ò bá lóyún. ìyẹn jẹ́ kó yé wa ìtumọ̀ ntọ́lọ́wọ́n bá ń sọ. hamalat hamlan khafifa ó wá lóyún èyí tó fúyẹ́ oyún kékeré tó ń gọ́ ọmọ pé nǹkan ti dúró sóun lára. fàmọ́rọ́ ti bí. a oyún yìí wá ń peléke ọjọ́ ń gorí ọjọ́ ó ń dàgbà sí ó ń dàgbà sí ó ń dàgbà sí nínú Hawa. falamma afqala da'wa Allah rabbahuma. àwa wò lóyún rí kò sí rẹ́nìkan tó lóyún rí. débi pé tí ó lè fi mọ̀ ṣe máa ṣèyàn nìyẹn àkọ́kọ́ nìyẹn ó wá ń peléke ọlọ́run nífọ̀ alẹ́mọ́ afikolet ìgbà tó wá tásìkò kan oyún yìí wá wúwo lára ẹ̀ tó bá fẹ́ rìn yóò máa fọwọ́ dá ẹ̀yìn kó tó rìn oyún wá wúwo ó fẹ́ lè má lè dìde ńlẹ̀ mọ́ kò mọ ti bẹ́ẹ̀ torí pé wọn ò rí tẹ nìkan rí kò ṣẹlẹ̀ sẹ́nìkan rí ádámà náà ò rí tẹ nìkan rí fira rẹ sípò wọn níjọ náà bí ó ṣe rí ọkàn rẹ kí ló wá ṣe òǹgò onímọ̀ pé tó ń ṣe lóbi àwọn méjèèjì wá rí wípé tọ̀ ṣé kìí ṣe pé wàhálà ló délẹ̀ yìí báyìí. da'awa Allaha rabbahuma. àwọn méjèèjì wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ lọ́hùn ádámù àti àwọn àwọn wá ń ra wọ́n sọ lọ́hùn. in ataytana saliha. wọ́n wá nílò ọlọ́run ọba yìí tó ń ta ń rí níkùn yìí níkùn àwa yìí ìrẹ́ ọlọ́run tó ti dáadáa bá ti bẹ̀ jáde tí ìbá ṣe ìbànújẹ́ ni tí ó jáde ńbẹ ó jẹ fún wa bó bá ṣe pé èèyàn ni ó jáde ńbẹ gbogbo tí ó bá sá jáde ńbẹ ṣé ní sọ́ọ̀lì hàn ṣé ní táàrí tínú owó dùn sí tó bá ṣe bẹ́ẹ̀ fún wa. yanako nanamina ṣakiri. àmọ̀ dúpẹ́ fúnra ọlọ́run ọba wa a fi ẹ̀mí ìmoore hàn fúnra ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ aya yìí a mú àwọn àlàyé kókó bíi mẹ́ta jáde ńbẹ̀ lánàá àkọ́kọ́ nú ẹ̀ òun náà ni wípé ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga ó dé ká mọ̀ wípé èyí tí ń jẹ́ oyún ìpele ìpele ní develop nínú fúfúyẹ́ ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ ní fúfúyẹ́ tóbìnrin gangan ọmọ pé nǹkan dúró sóun láà yóò wá máa dàgbà yóò máa dàgbà yóò máa dàgbà débi pé yóò wá di ẹrù. bákan náà àtúwárí mújáde ń bẹ̀ àṣé ẹrù lóyún fáwọn obìnrin obìnrin ò kẹ́ra ọlọ́run bá ní fàlámà afcolet ìgbà tó di ẹrù tó wúwo sí àwáwù lára àjẹpọ̀ àwọn obìnrin tí kì bá ṣe àánú ọlọ́run ìwọ ọkùnrin di àwọn ìwé sínú báàgì èyí téèyàn máa ń gbé kọ́yà yẹn kó wá gbé kọ́yà máa rìn káàkiri ayé ó rí tó bá ti jókòó níbi kan ẹ̀wẹ̀ dàpọ̀ ẹ̀jẹ̀ kọ́kọ́ pé kíní ilẹ̀ náà kò wá sí báwọn ẹ̀yà wá sí rìn kiri wọn ò ní gbé e lẹ̀ fódìdí oṣù mẹ́sàn-án wọ́n máa rú kiri ni obìnrin mi ń bẹ oyún rẹ̀ yẹn ẹ̀rú ọmọ ba ẹni bọ́ bá fẹ́ kírun kò lè forí kalẹ̀ mọ́ ikùn yẹn ó ti kanlẹ̀ kórí ó tó délẹ̀. Allahu Akbar. kò á nítorí ẹ̀ sọ wípé ọkùnrin ò sì lè ràn lẹ́rù ẹ ti ẹ̀ rẹ̀ mí lẹ́rù dálẹ́ rárá kò sí yẹn bẹ́ẹ̀. iṣẹ́ làwọn òbí tán bí wa àwọn ìyá wa iṣẹ́ ni wọ́n ṣe lọ́wọ́n ọba fi sọ wípé hamalat umuhu وهنا على وهن حملتهم ọlọ́run ọba ní ẹ ṣe dáadáa sáwọn òbí yín ọlọ́run tó wá sàdá yẹn rí ìyá ọ̀wà sọ́yìn náà. ọ̀wà sọ́yìn náà ní sànà bí wàá lèdè yìí ìṣáná. ọlọ́run ọba ní àjíṣọ àsọtẹ́lẹ̀ fẹ́yìn èèyàn pé kẹ́ ẹ ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì ọlọ́run pa àwọn méjèèjì pọ̀ lákọ̀ọ́kọ́ ó wá tún sàdá yẹn rí ìyá tó bí wa ọwá ní. hamalatu muhu kuraha wa wabacatu kuraha. ìyá tó bí i túláàsì ntí ò fẹ́ kó sòun yóò máa ṣe inú oorun kò ní lè lòògùn sí orí ọmọ afọ dókítà òní ẹ̀yin ọmọ aró wọn ló nọ́mà ó nọ́mà bẹ́ẹ̀ fóṣù mẹ́sàn-án máa bá yí bẹ́ẹ̀ obìnrin mi ń bẹ ń jọ nǹkan bá ti dúró sí lára ni ò ti gbádùn mọ́ bí ṣe ń sentọ́ ni wọ́n máa yọmi lójú ni wọ́n máa bì ọkùnrin ó ti máa gbà kí ni gbogbo nọ́nsẹ̀nsì báyìí nọ́nsẹ̀nsì ni lọ́dọ̀ tiẹ̀ òun ni wọ́n mú gbogbo ẹ̀ mọ́ra òun ni wọ́n máa mú gbogbo ẹ̀ mọ́ra wàlúwàlédè nìfàlà tànàrẹ́ ó máa abàdá kọ́dẹ̀rọ̀ báyà kásọ̀gí irọ́ ń ga fatimi kọ́dẹ̀rọ̀ báyà kásọ̀gí irọ́ غير منفطم والوالدين فلا تنهرهما أبدا قد ربياك صغيرا غير منفطم قد ربياك صغيرا غير منفطم ولطالما سيرت بالليل أعينهم خوفا عليك وعين الله لم تنمين خوفا عليك وعين الله لم تنمي وبطالما سيرت من ليل أهلهم خوفا عليك وعين الله لم تنمي خوفا عليك وعليم والله لم تنمي Kùránì kọ́ wa púpọ̀ lérí ìhà tá a gbúdọ̀ kọ sáwọn tó bí wa pàápàá jùlọ ìyá wa wọ́n wá sọ fún ọ pé ìyá rẹ̀ ní í ṣe ọ́ o sì gbà bẹ́ẹ̀ ìyá wa ránṣẹ́ sí ọ ó ní ò ń bọ̀ ó ránṣẹ́ sí ọ ó ló ń bọ̀ oṣù kínní lọ oṣù kínní ọdún kan lọ ṣé kò sí lẹ́kọ̀ọ́ mọ́ ni òun bọ̀ wọ́n wà ọdún o yọjú sí torí pé o ti ládì sọ́kàn pọ́n ló ń ṣe ọ́ títí tí àyàn fi kú gbàtọ́ wa kú wọn lè yàn àfa sẹ́ra wele hundred thousand ló wà bẹ́ẹ̀ ẹ bá wọn fi bẹ́ẹ̀ lọ́wọ́ fún yẹn o wàlúwà lídẹ́ẹ́ni ìyá àti bàbá tó bí wa fàlà tani àríwùmá àbàdà ògbúdọ̀ jágbe mọ́ wọn láéláé. wọ́n wà nídé ní fàlà tẹ̀lé àríwùmá àbàdà. àgbúdọ̀ jágbe mọ́ wọn àgbúdọ̀ rí wọn fín àgbúdọ̀ ṣe ṣíọ̀ sí wọn. kọ́dírọ́ báyà kásọ̀ gírọ̀ gẹ́rọ̀ mú fatimi kọ́dìrọ̀ báyà kásọ̀gì ìrọ̀hún kẹrọ mú fọ́túnú. kọ́dìrọ̀ báyà kásọ̀gì ìrọ̀hún kẹrọ mú fọ́túnú. kọ́dìrọ̀ báyà kásọ̀gì ìrọ̀hún kẹrọ mú fọ́túnú. àwọn tá a bá láwọn méjèèjì láyé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ọ̀kan náà àwọn sálàfù ìyá rẹ̀ jáde láyé ó wá ń sun ẹkún ẹkún yìí wá pọ̀ nínú àwọn àfa wọn wá ń bi léèrè pé ah èwo ló le tó báyìí ṣé báyìí náà lè máa ń ṣe wáàsí fún wa láti wàá ń rọ̀ yìí rọ̀ yìí rọ̀ yìí rọ̀ yìí rọ̀ yìí rọ̀ yìí gan-an tí ẹ mọ̀ yóò yà yẹn lẹ́nu ẹ tó ti pé àfa ti ń ṣe wáàsí fáwọn èèyàn ìyá rẹ̀ wá kú náà bá ń mu nísànsókún nísànsókún ó tó àfa nísànsókún ọwọ́ ni à kì í ṣe pé kúkú yẹn gan náà ló ń pa òun lẹ́kùn ìgbà tí ìyá ń bẹ láyé lẹ̀kùn àlìjànnà ohun méjì ni ìgbà tí ya ti lọ báyìí ó kẹyọ kan wàlúwàlì dẹ̀ nífàlà tánárì ò máa àbàdà kọ́dìrọ̀ báyà kásọ̀gé ẹ̀rọ̀hún kẹrọ mú fọtímì kọ́dìrọ̀ báyà kásọ̀gé ẹ̀rọ̀hún kẹrọ mú fọtímì. wàlúwàlì dẹ̀ nífàlà tánárì ò máa àbàdà. قدر ربنا كسبيل غير منفطم قدر ربنا كسبيل غير منفطم ìyá wa ó tọ́jú wa nígbà tá à ń bẹ ní kékeré ìtàn rẹ̀ náà ní ṣíà wa ẹ̀yìn rẹ̀ òun ní bẹ́ẹ̀dì wa bá a fẹ́ yàgbẹ́ bí o ti wọṣọ tuntun àníyàgbẹ́ bọ́bá wọṣọ tuntun ìgbà yẹn làwọn ó yàgbẹ́ sí inú rẹ̀ ó tún máa dùn pé àdúrà tá a sí náà ni ọlọ́njọ́ mo yàgbẹ́ sí. bí ààrẹ bá sì ń bẹ pẹ̀lú rẹ ọ̀sẹ̀ kan ara ti ní ọ mọ́mí àwa padà ẹ pọn padà sí village ìyàwó mi ò like life ta fẹ́ subhanallah. owó yẹ ọdún tó fi gbórí tẹ̀ ibẹ̀ ló yàgbẹ́ sí ibẹ̀ ló tọ̀ sí ọ̀rọ̀ rẹ̀ ò ní sọ ìyá rẹ wá jáde láyé ọwọ́ tún pa màálù gbogbo yẹn tún wá tó o bọ́ sínú ilé ọmọ sunkún. kọ̀dé tọ́lá máa sọ ìrọ́t bí lẹ́yìn ààyè náà. lẹ́kùn àlìjẹ́nà kan ló ti yẹn nínú lẹ́kùn àlìjẹ́nà méjì téèyàn ní ọ̀kan ni bàbá ọ̀kan nìyẹn èèyàn tí kan bá ti lọ ilẹ̀kùn kan ti tì nìyẹn dáadáa téèyàn ń ṣe sóbi èèyàn tóbi sọ pé ah, ọmọ yìí ò sì ṣe báyìí fún mi ah, ó ṣoríire èèyàn ò lè gba níbi kankan mọ́ قد طالما سيرت من غير أهل مكة sọ bẹ́ẹ̀ tìyá yẹn nípọn ju èyí tó sọ lọ nǹkan kan sọ tó sọrú ẹ̀ tó tún lè ní wéètì tó yìí táwọn sọ kò wá sáwọn méjèèjì mọ́ ẹ mọ̀ pé ọgbẹ́ ọkàn ni lóòótọ́ ajẹ́ pé gbà wọ́n ń bẹ yìí gbogbo èyí tó ti lè ṣe máa ṣe é. má sọ pé ó dìgbà tó bá pọ̀ ó lè rò pé yóò pọ̀ kó mọ́ pọ̀ láíláí torí pé òbí wa kọ́ni tọ́lá máa ṣàhírà ti yá wa aṣàìsàn nítorí tiwa obìnrin mi àgbọ́mọ lọ́wọ́ títí títí tí wàá ní òun ọmọ tó ń sọmọ yìí a sì bú sẹ́kún. kọ́ni tọ́lá máa ṣàhírà. àwọn ìyá níyà alágbájá ní ọmọ ọlẹ́kùn tó lọ́wọ́ láti sọmọ yìí ni òun fún lọ́mú kò pọ̀ mọ́ ọmọ tó tún mú àwọn ìyá wa nìyẹn kọ́dí tọ́lá máa sahirat bíláìlì ayúlùhún káfọ́nà alẹ́ káwá ẹnu lọ́ọ̀ ìlàmtánami káfọ́nà alẹ́ káwá ẹnu lọ́ọ̀ ìlàmtánami. kọ́dí tọ́lá máa sahirat bíláìlì ayúlùhún. خوفا عليك وعين الله ذلك وعين الله لم تنمي má ṣe bá wọn tó bí wa pàápàá jùlọ ìyá wa tán bá lè kó ẹ̀sìpírẹ́ǹsì wọn tí wọ́n rí lérí wa tán bá lè kọ́ sílẹ̀ ní ìwé òkun nígbà tá ń bẹ nínú oyún ní tójú ẹ̀ rí nígbà tó bí wa tán ní tójú rí nígbà tá à rákòrò ní tójú rí nígbà tá à lọ tá à ń bọ̀ ní rí tí wọ́n bá lè kọ gbogbo ẹ̀ tí wọ́n fi hàn wá ní ẹ̀rọ ọlọ́wọ́ bá wa náà èyàn wàá ṣe wàhálà bẹ́ẹ̀ yóò dààmú bẹ́ẹ̀ àbùkù kàn ẹni tí ò yẹ kó sọ̀rọ̀ sí yóò sọ̀rọ̀ sí wọn àfàbùkù kan lọ́sípítù wàá yọ ẹgbọ́mọ ẹgbọ́mọ yóò tún máa gbọ̀n gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ìyá tán bí wa wọ́n sọ di òrí wọ́n fi rárá nítorí tiwa wọ́n wá sọ fún ọ lé ní pé yára rẹ̀ là ọ̀wá ni kó yára kó kúkú dànù olóńsòun ní òtítọ́ kó wọ́ọ́rọ́ wá orí ah, àwọn wo ló fi wọ́n rí àfa kan ó ní wọ́n lé ẹnìkan tó ń tẹ̀lé wọ́n lé ń lo star rẹ̀ ọ̀ ń tẹ̀lé ọ̀ra ọkọ̀ wọ́n lé ń lo star rẹ̀ ọ̀ ń tẹ̀lé ọkọ́lé wọ́n lé ń lo star rẹ̀ ọlọ́mọ kan bẹ́ẹ̀ bá tiẹ̀ jẹ́nu pé kókó lẹ́yìn ẹ̀ àtijọ́ tó ti ń lo star rẹ̀ fúnra rẹ̀ ọ̀ra kẹ̀kẹ́ tó tẹ̀lé èèyàn tó ń dá lò fúnra rẹ̀ ọ̀ra kẹ̀kẹ́ ọwọ́ ń tẹ̀lé yẹn ọ mọ̀ kébi tọ́lọ́ ń fi gbàdúrà rẹ sí gẹnu wọ́n wá ní ìyá rẹ̀ ń ṣe ọ́ torí pé ọ̀rọ̀ yẹn ń bẹ táwọn yẹn máa ń sọ pé ẹ̀rí ó ti lo star rẹ ẹ̀rí yóò mọ̀ tẹ̀lé káàkiri ẹ̀ ń tẹ̀lé ń dàkan lè ṣe tó bá dá dúró ó lè mọ̀ ní kankan dá ṣe láyé ọlọ́run bí ṣe máa tò ìyá tó bí wa jẹ̀mọ́ gbogbo bó ti wulẹ̀ kó rí kárán ti ìjọ tó bí wa ìyá ẹni kódà kó kọ́ agbọ́ nínú ìtàn pípa tó bí wa tán ọlọ́sọ̀wánu gọ́tà aláàánú kan wá he wá ẹja sànù kó tiẹ̀ bí wa yẹn ná káfíyàn sànù ẹ̀ ká ṣe dáadáa sí ìyá tó bí wa gbígbà àdúrà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká ṣe dáadáa sáwọn òbí tán bí wa gbígbà àdúrà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì kọsẹ̀ látọ̀ra àwọn tí wọ́n bí yóò àmọ́ ẹlẹ́nìkan ń ṣeun ẹlẹ́nìkan ṣe èèyàn àmọ́ kíè sáwọn òbí èèyàn nǹkan mi ń bẹ wọn ò ní sọ̀rọ̀ ìwọ máa ti interpret nǹkan ah ṣé kí ni òbí wọn nú báyìí èyí ó máa ké sáwọn òbí èèyàn pàápàá jùlọ ẹni tó ní wọn láyé ọlọ́run bá fi sọ pé ìmáyábúlógà náà ìdàkàlẹ̀ kébà àhádùhùmá àókèláhùmá fàlátàkùláhùmá òfin wàlá tànàárẹ̀hùmá wàkùláhùmá kàólà kẹrìmá. ìmáyábúlógà náà ìdàkàlẹ̀ kébà. أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ọ̀rọ̀ ọba ní tí wọ́n bá dàgbà sí ọ lọ́wọ́ ọ̀kan náà àwọn méjèèjì ni àbáwọn méjèèjì ọlọ́run bá ní wàhálà takò láwùmá òfin wàhálà takò láwùmá òfin ó dàbí wọ́n ṣe ṣe sí i kó ṣe sí ọ ò tó bẹ́ẹ̀ kò tọ́ sí ọ lẹ́nu ò tó bẹ́ẹ̀ láti sọ bẹ́ẹ̀ sí wọn àwọn sábàbí rẹ gbogbo tó rí kó jẹ́ láyé pátá ṣèbọ̀ ọjẹ́ ń tó jẹ́ tán níyàwó tó rí ọ ọjẹ́ ń tó jẹ́ ni wọ́n fi pè ọ́ sẹ́nu sẹ́yẹn ibì kan ló ti bẹ̀rẹ̀ ìgbà kan ló ń gbé kunlé mù hmm. ìgbà kan ló ń tọ̀ lé. Allahu akbar. ìgbà kan ló ń yàgbẹ́ sí wọn lára àwọn òpá ọtí. wàlá takò lahuma uff. ọlọ́wọ́n bá ní má ṣe uff má ṣe ṣíọ sáwọn òbí rẹ. wàlá tanharuma. má jágbe fáwọn tó bá ń sọ̀rọ̀ èyí tá à ń sọ yìí kò sí mọ́ láyé àfi àwọn tọ́lọ̀ ń bá ṣàánú nìkan tọ́lọ̀ ní kẹ́sì òye ẹlòmíà jágbe máwọn òbí ẹ̀ pé kí ló dé àti mi sọmọdé ah, ah, iṣẹ́ yẹn máa sọ pé èyí sọmọdé lójú òbí yẹn kí ni yẹn máa ń jọ mí lójú mi ò sọmọdé à lójú ẹ tó bí ọ kí á lọ jẹ àgbà àbí ẹ kí sọ̀rọ̀ yà àwọn yẹn máa ń sọ bẹ́ẹ̀ lójú òbí ẹ̀ pé bàbá mi ò sọmọdé <laughs> subhanallah kí wàá ní ọ níwájú àwọn tó bí ọ falatana arehuma ẹ bá jágbe mọ́ wọn tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ jágbe mọ́ wọn tẹ́ bá ń sọ̀rọ̀. wa kullahuma qawla karima. ọba alápọ̀lẹ́ ni ẹ máa bá wọn sọ tẹ́ bá ti ń bá wọn sọ̀rọ̀ wakhfid lahuma janaha dhulli mina rahma. واخفض لهما جناح الذل من الرحمة. ọlọ́wọ́n bá ní gbogbo ìgbà tẹ́ bá ti wà níwájú wọn ẹ sọ̀rọ̀ ayín di bí ẹyẹ ẹyẹ ẹ̀rí tójò bá pa ẹyẹ ìyẹ́ rẹ̀ méjèèjì yẹn kò ní í ṣe é fò yóò wá máa ṣe gíọ́gíọ́ kò ní lè nà ẹyẹ yẹn bẹ́ẹ̀ bá ti wà lọ́dọ̀ àwọn òbí yín gbogbo ìyẹ́ ọlá yẹn ẹ pamọ́ tí wọ́n bá ń ba yín sọ̀rọ̀ ẹ máa gbọ́rọ̀ yẹn nígbọ́ pé àwọn tó bí ọ ń bá ọ sọ̀rọ̀ má gbọ́ nígbọ́ wípé ẹnìkan ń bá ọ sọ̀rọ̀ torí pé tó bá rí gẹ́gẹ́ bí ẹnìkan lásán ìgbéraga lè gbé àṣẹ mi náà ń bá sọ̀rọ̀ báyìí èmi president. ṣùgbọ́n gbogbo presidency yẹn gbogbo ọlá yẹn governorship yẹn gbogbo èyí tó rí kò ní kó ń bẹ lára rẹ yẹn tó bá ti wà pẹ̀lú àwọn tó bí ọlọ́run ọba ní gbàgbé ẹ̀ ẹ̀yin wọ́n làá fà ayé ẹ̀yin wọ́n làá fà gbá ìwọ́n làá fà wo ìwọ́n lè mọ́ mu gbá ìwọ́n lè mọ́ mu sánmà nígbà yẹn níwájú ta ni níwájú àwọn tó bí ọ واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة gbogbo tó bá ti lóò ṣe tí ìbá ti ṣe wípé ọlọ́wọ́ ọba ni ó ṣe nǹkan yẹn léèwọ̀ àwọn òbí èèyàn tó gbà lọ́wọ́ èèyàn sólòwò ṣe ni ẹ̀dá lọ́ọ̀bá yẹ ẹ́ bàbá ti sọ fún yẹ yóò ṣe ìyá ni ó sì ránṣẹ́ pé lágbájá ń gbọ́ wọ́n lọ sọ báyìí ní tí mo fẹ́ kó o ṣe rí o tọ́ ní tẹ́ bá ti wí náà ni ti parí náà ìyẹn dùn mú bí ẹni nínú púpọ̀ ẹlòmíà ni pé obìnrin òun kọ́ lẹ̀ bàbá rẹ̀ wà pé èmi ọ̀kọ́ o ẹ gbọ́ yorùbá. Allahu akbar. ìtumọ̀ ẹ̀ ni wípé àwọn táwọn ní ìwọ àtìyàwó yẹn àwọn ọkọ obìnrin yẹn lẹ̀ ọ̀pá yẹn ó bá jábọ́ ṣùgbọ́n mi ò sọ bàbá ẹ̀yin kọ́ lẹ́fẹ̀ <laughs> ẹ̀yin kọ́ lẹ́fẹ̀ o tó bá dẹ̀ le jù kó bọ́ sọ́dọ̀ yín. subhanallah. àwọn yẹn kúnlẹ̀ nínú ìwà sáwọn tó bí ni nígbẹ̀nú òṣìṣẹ́ àwọn èèyàn waqfil lahuma dana kí ni ìyá rẹ ò bá ṣe kí ni bàbá tó bí ọ bá ṣe tó bá déwájú wọn rẹ yẹ ọ̀pá rẹ yẹn sílẹ̀ kódà kí ìyá rẹ ó gbé pọtí kó gbé inú fíríjì kó fi rọmi pamọ́ bọ̀ ọba dé mọ̀ sọ pé àìrú rẹ̀ wọlé ẹ jẹba ń dà sí inú ke. sínú ke mi. má sọ wípé àyà sí láti ijó ìyẹ nǹkan yẹ kẹ́ máa ń kọ̀ mọ̀ náà nu ìwọ lọ́wọ́ á lọ tún nǹkan yẹn ṣe tọ́ sọ pé bá ń filẹ̀ bá filẹ̀ bẹ́ẹ̀ o bó ṣe fẹ́ sí nìyẹn واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة kárẹ̀ ya pa wá sílẹ̀ bàbá ti wà lọ́dọ̀ àwọn tí wọ́n bí wa. وقل رب ارحمهما كما ربياني صغيرا. àwọn tó máa bẹ lọ ní gbogbo ìgbà fáwọn tó bí wa ẹlòmíín máa ń bẹ tẹ bá bílẹ̀ rẹ̀ pé bàbá rẹ̀ tó kú ah, àwọn lè ṣàdúrà fún àwọn àwọ̀ náà la ilaha illa Allah. àwọn náà akílórí ah, tí wọ́n fi wọ́n náà ah wọ́n ṣe jálàbí ni <laughs> wọ́n wọ́n náà ah abátó bíọ́ ṣe jálàbí tó ṣe ni ó sọ̀dọ̀ ọmọ náà ah ó wọ́n náà ó wọ́n náà dáàdi ta púùlù wọ́n ta púùlù. وقل رب ارحمهما كما ربياني صغيرا dáàdi mutí mutí asọsọsọsọ tí wọ́n fi kú wọn mutí wọ́n máa wọ ah irọ́ èyí sọ pé ẹnìkan wọná lórí ẹ̀ṣẹ̀ èyí máa tọrọ àforíjì Ọlọ́run nígbà tí èsì kébọ yóò kú lérí ẹ bọ gbogbo tó bá ti jẹ́ṣẹ̀ tátà lè mọ̀ ṣíyà bó bá wọ Ọlọ́run àforíjì bó bá wọ Ọlọ́run ó lè bá wí lérí ẹ ìwọ wàá máa bẹ lọ́hùn pé Ọlọ́run abala má ba wí yẹn lèmi ń fẹ́ inú rẹ̀ ṣe ń dùn pé bàbá rẹ̀ wọ̀ náà inú rẹ̀ ṣe ń dùn pé yàrá rẹ̀ wọ̀ náà wá ní ẹtúmọ̀ tọrọ àdúrà fáwọn tó bí a kì í mọ̀ ọ́n dì kó mọ sẹ́kù àyè máa rìn kórí ó mọ ibi tí bàbá rẹ kù sí ó mọ ibi tí ìyá rẹ kù sí ó wá ń tẹ́wọ́ tí ò bá ti jẹ́ bọ òun tí ò jẹ́ kúfúrò nígbà tí wọ́n wá lọ tán o tún gbúdọ̀ mọ bẹ́ẹ̀ lọ́hùn ní ọlọ́run dákun bá ń foríjì wọn lórí abala yìí. wàkúrọ̀ bìràmù máa kà máa rọ́bà yá ni sọ̀gí bàtà wà ń bẹ láyé ìwọ̀n àmà ṣe kúrò. kàmá rọ́bàlì sọ̀rí rọ̀. obìnrin ọdún tí Abu Hurairah tó fi ń bẹ lọ lórí ìyẹ́ ẹ̀ lánàá bíbí Abu Hurairah kí ló ń fẹ́ yóò ní ànábì ìyá mi náà ni ọlọ́run jó gba Islam ànábì ni yóò gba Islam Abu Hurairah tó rọ kalẹ̀ ànábì kí ló dé ìyá mi náà ni kó gba Islam àdúrà nẹ́bí sì padà gbà lérí ẹ̀ ìyá rẹ̀ gba Islam kó tó dára láyé ìyá ti ń bẹ bàbá ti ń bẹ tí ò ṣẹ̀sìn kódà tó yẹ pé ń gbẹ́bọ a tún máa bẹ lọ́n fún náà ní àlefilẹ̀ a máa bẹ lọ́n kó mọ̀ tán lérí ẹ̀ ọlọ́wọ́n bá ní ká ṣàdúrà fáwọn òbí kò sídìí tí àwọn òbí wa fi tọ́ sàdúrà báyìí kò sídìí tí wọ́n fi tọ́ sí ká wá lẹ̀ fún àwọn náà ní sábàbí bá ìyá wa kókó wa ní tiẹ̀ jẹ́ ìyẹn la mú jáde ń bẹ̀ ọlọ́run falamma tagashaha hamalat hamlan khafifa ìgbà tí àwa tó wá lóyún oyún yẹn kọ́kọ́ kéré famarrat bihi ọjọ́ wa ń gorí ọjọ́ oyún yẹn wá ń dàgbà ó ń dàgbà ó ń dàgbà débi wípé falamma athqalat ìgbà tó wá yá oyún yẹn bá di ẹrù sí lára ṣe kò yí sí ìgbà tí ìyá anabi Isa Maryam tí mariam fẹ́ bímọ anabi ọlọ́run ló fẹ́ bí o ṣe é mọ̀ pé ìyẹn ọkàn yẹ kó bọ́ pọ́rọ́ bí wọ́n ṣe ń bọ́ lára gi yorùbá ṣe mọ̀ tí ò yẹ kó tiẹ̀ mọ́ lára kí ni mariam sọ ó rí ìnira tí kì í ṣe kékeré. ìtòkọ́ bí làhàbá wà kó tún náà sí i máa sí ṣáájú ọjọ́ òní ìnira bó ṣe ń lébọ̀ yẹn ó wá nílẹ̀ ọlọ́run kí n sì ti kú kí n má experience irú ìnira yìí wà kó n tún náà ṣe à ń mà ń ṣe à kí n ti jẹ́ ní ìgbàgbé ànábì ọlọ́run ló sì fẹ́ bí. tí ẹni tó bá fẹ́ bí ànábì ọlọ́run tó bá lè rí ìnira tó bẹ̀ bó wá níyàwó tiẹ̀ tí ò bá ànábì tó fẹ́ bí mi tó fẹ́ bí wọn náà ọwá ló ń kẹ́ra kó kẹ́ra bọ́lá ń ṣe ṣe nìyẹn náà lọ ń sọ nípa ti Hawau ló fi jẹ́ pé ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ lóyún láyé ìnira wà ń bẹ̀ náà bó wàá lẹni tí ń ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lẹ́yìn ẹ̀ rí ìnira gbogbo ọgbọ́n táwọn ìbò ń ṣe ní ìsìn tó bá ti fẹ́ bímọ yóò nìkan ẹ sábà ẹ ọpúrẹ́tì ẹ yọkù bẹ́ẹ̀ káyọ̀ ìdìbò ń yọkùrù bẹ́ẹ̀ ṣùgbọ́n téèyàn bá lọ wo ìpìlẹ̀ dáadáa kọ́mọ ó yẹn kọjá kéèyàn ó fi wáyé ó tún láwọn nǹkan kọ̀ọ̀kan tọrọ ma. Allahu Akbar dókítà jẹ́ pé àwọn dókítà náà ó máa sọ wípé ẹ ṣe ó máa bì yóò bì fún rẹ ẹ ṣe sùúrù wọn ò ní tètè lọ síbi iṣẹ́ abẹ torí pé bọ́lá ń ṣe tó nǹkan yẹn natural way yẹn ìwádìí tó bá ń tún tẹ̀síwájú á rí i pé ó tún yàtọ̀ bóyá bí títí ń jáde yóò tún fara kọ àwọn nǹkan kọ̀ọ̀kan tí nǹkan yóò tún jẹ́ àlàáfíà fọmọ yẹn tó bá délé ayé ju kákan là á láti bẹ̀yẹn direct ká ń bẹ̀. bọ́lá ń ṣe gbé kalẹ̀ nìyẹn Hawa ẹni tó kọ́kọ́ lóyún orí nira ẹlẹ́ẹ̀kẹta nu kókó tá a fẹ́ mú jáde ńbẹ̀ òun náà ni tóbìnrin ẹni bá lóyún kéèyàn ọmọ bẹ lọ́hùn gbèrè ọlọ́run ní ń bẹ níkùn obìnrin yìí ọlọ́run ṣe ní dùnú fún wa àwọn tó di Boko Haram lẹ́nì wọ́n lóyún tiwọn náà ni àwọn tó di amrobas lẹ́nì wọ́n lóyún tiwọn náà ni àwọn tí wọ́n ń fọ́lé wọ́n lóyún tiwọn náà ìjọ kan ni àwọn tí wọ́n ń pààyàn wọ́n lóyún tí wọ́n ń jọ́kan ní àwọn tí wọ́n ń jiyàn gbé wọ́n lóyún tí wọ́n ń jọ́kan náà ní àwọn ọmọ aṣẹ́wó táwọn pátákìrì ayé àti bìrìsà jọ́kan náà lọ́ lóyún tí wọ́n lọ́hùn eléyìí má ṣe bẹ́ẹ̀ kàkà tó yẹ kí wọ́n àtìyàwó rẹ̀ ọbẹ̀ lọ síbí jà lẹ́jà ọyọ bẹ́ẹ̀lì sí pẹ̀lú oyún nínú oyún oṣù mẹ́fà wọ́n bí sísẹ́ yóò bí sísẹ́ oyún náà ọkùnrin mi ọyẹ kan gbèlò àrùn ọlọ́run kò ṣọ́ wa ń bẹ̀. àmín. àsìkò yẹn àtiwọ́ àtìyàwó yẹn kẹ́ ẹ máa bẹ lọ́hùn pé ọlọ́run àmọ́ tó di síbẹ̀ tẹ́ ẹ bá ṣe scan tábà lọ́kùnrin ni obìnrin ni ṣe é mọ rẹ̀ ṣe é mọ kádà rẹ̀ ẹ wàá máa bẹ lọ́hùn gẹ́gẹ́ bí Adam àti Hawa báwọn náà ṣe ń ṣe wípé rẹ̀ ọlọ́run ọba falamma afqalat da'awa Allaha rabbahuma. falamma. ما أفطلت دعوى الله ربهما ìgbà tí orí wa dẹrù sí Hawa lára ànábì Ádámà àti Hawa àwọn méjèèjì ń bẹ̀rẹ̀ sí ní ẹ̀bẹ̀ sọ́dọ̀ Ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ nìyẹn lọ́wọ́ bí nǹkan bá ti dúró lọ́wọ́ gbogbo àdúrà rẹ gbogbo kan Ọlọ́run ní ti ìyàwó mi ṣe ṣé ní ìjọ jẹ sábàbí rere fún mi láyé àjọ òkúta kìyàmà má ṣe ní tí ó bò kọ mi jẹ. àbí kí la fẹ́ wí lórí àáfà tó bí olè lọ́mọ. kí ló fẹ́ ṣe sẹ́yìn lẹ bí àlè fi gbogbo ẹ àní ẹ sọ̀rọ̀ ẹnu wa máa kọ́ àṣebọ̀ ọba bímọ tọ́ba yẹjú ó fi yẹn yẹn bẹ́ẹ̀ ni àwọn tábìrì kódà ẹni tí ò bí gan ọmọ wa ni ọmọ dáa ní jẹmọ́ ṣùgbọ́n tí ò bá dáa wọn ni bá bẹ̀ ń bẹ̀ tẹ́ bá yà báyìí <laughs> ẹ rí ilé kan lẹ́gbẹ̀ẹ́ oṣù bíbẹ̀ kọ́ tẹ́ bá wá yà kọ̀rọ̀ báyìí ẹ bá bàbá rẹ̀ wájú ta bàbá tó bínú. bàbá adọ́dọ̀ èèyàn ò pé sẹ́yìn lẹ bí ọmọ yìí pẹ̀lú ankọ́fù lọ́wọ́ yóò wò títí títí ibi ẹ bá fẹ́ máa mú lọ ẹ máa mú lọ òun kàn fà bẹ́ jóná. àwọn ọmọ kan bẹ bẹ́ẹ̀ ọlọ́mọṣọ àwọn ọmọ tiwa bẹ́ẹ̀ kábẹ́ ọlọ́run káwa náà kọ́ sí ànábì adam falama afikola da àwọn aláharọba ọhúnmá wọn wá ń bẹ lọ́run pé rẹ ọlọ́run tá à ń wò yìí tó bá jẹ́ sọ́ọ̀lì hàn tó bá jẹ́ nǹkan dùnú tó bá jẹ́ nǹkan ayọ̀ fún wa lànà nàmínà ṣàkiri. lọ́yìn. آتيتنا صالحا لنكونن من الشاكرين. wọ́n ní ọlọ́run tó bá ṣe wípé ń táwa náà ń fọkàn rò ní dáadáa náà ló bá wa fi síbẹ̀ a máa dúpẹ́ fún rẹ ọlọ́run ìyàwó rẹ wá bímọ wọ́n gbé ọmọ ojú pé ẹsẹ̀ pé gbogbo ẹ pé akéèyàn dúpẹ́ fọlọ́run kò ṣòro fọlọ́run ọmọ mi ń bẹ tí wọ́n bá bí ẹsẹ̀ kan náà ni ó bá wa. And doctor, you know, you know, there is uh, some uh, problems. You know, there are some uh, uh abnormalities, uh, deformation. Uh, wọ́n wàá máa ṣe bí ẹgbẹ́ bọ́lọ̀ ń ṣe ó gbà bẹ́ẹ̀ náà ni ẹ wá fún lọ́mú ẹlẹ́sẹ̀ kan ìdùnnú wọn wàá máa di pé yóò máa sá gbé ọmọ ẹ yóò lóun ò lè gbé ọlọ́run wàá ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ìgbàyàwó bímọ kalẹ̀ ń jọ nǹkan ló tún báyàwó jà lọ́sítò nígbà tọ́lọ̀ wọn bá wọn bẹ lọ bó bá ṣe ń ta fẹ́ fún wa lánàá kó nànà mí náà ṣàkiri. ìlà tẹ́tàná sọ́ọ̀lì lánàá kó nànà mí náà ṣàkiri. ìrọ̀lọ́ ọba tó bá fún wa ní tá à ń fẹ́ tó dùn mọ́ wa nú hàmọ̀ dúpẹ́ àní fọtí ṣe kó mọ̀. àní nànà àpà bọ́lá wọn bá fáwọn ẹlòmíì tó fún wọn lọ́mọ tó fún wọn nídùnnú wọn pa ogbó títì rẹ gbogbo olórin olórin ìkọkúkọ wọn ni wọ́n pè wọn á wọn á àwọn tí mi ń bẹ ẹyọ kan péré kan ó lè ṣe sixty thousand rà ó lè ṣe hundred thousand rà wọn ò tún wá ní mú wọn ò síra bí wọ́n ṣe tún wá waste ẹ̀yẹ òfò tó borí òfò tí wọ́n bá ní kílẹ̀ ń ṣe àdúpẹ́ fọlọ́ ni wáì fún bímọ wọ́n dúpẹ́ nìyẹn. anábì ádámù nílẹ̀ ọlọ́run tó bá fún wa lọ́mọ ìlànà kú náà nàmínà ṣáàkiri àdúpẹ́ fúnra ọlọ́run ọba àwa náà tá a bá ti ń wò rí ọlọ́run ọmọ tí ó ya tí gbogbo ayé mọ̀ láyé wọ́n lóyún tiẹ̀ náà lérí dáadáa ọmọ tí ó ní orí apẹ́sẹ̀ láyé ó lóyún ẹ̀ náà ni mo ṣe lóyún wèrè náà mo ṣe lóyún tiẹ̀ náà nìyẹn ìyẹn wà máa bẹ lọ́hùn wèrè ọlọ́run tí ń bẹ níkùn ìyàwó mi yìí láyìn náà tẹ ìtànà sọ́ọ́lì hàn án. لنكونن من الشاكرين لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين bó bá ń bẹ nínú ilé ó máa bẹ lọ bó ń bẹ lẹ́nu iṣẹ́ ó máa bẹ lọ bó bá rí ìyàwó rẹ tó bá ti kọ́kọ́ rí lọ́kàn báyìí ó máa fọkàn ṣàdúrà pé ọlọ́run ti ń bẹ níkùn obìnrin yìí má ṣe níbànújẹ́ fún mi má ṣe níbànújẹ́ fún mi láyé má ṣe níbànújẹ́ jọ́ ń wọlé àlùkìyàmà anabi wa muhammad sallallahu alaihi wa sallam wọ́n lóyún tiẹ̀ náà ni isa ọmọ mariama gan wọ́n lóyún tiẹ̀ náà ni oyún ni wọ́n ò ní tó bá lóyún ṣùgbọ́n tí ń bẹ́ ń bẹ́ ọlọ́run nìkan ló mọ̀ èyí wọn a máa bẹ lọ́run torí pé ò mọ̀ anabi adam ń bẹ lọ́run pé ọlọ́run bó bá ti ṣe tí mò ń fẹ́ yìí fún mi màá dúpẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run falamma. آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون ọlọ́wọ́ bá ní فلما آتاهما صالحا ọlọ́nígbà tá a wá fún anábì Adam àti Hawa a fún wọn ní ọmọ rẹ̀ ní tí wọ́n béèrè yẹn gan la ṣe fún wọn. ní tí wọ́n ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba àwọn ọlọ́run ọba àwa ṣe fún àwọn méjèèjì. ja'ala lahu shuraka fima atahuma. àyà tá a fẹ́ tù yìí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ èyí táwa náà gbọ́ gbàtà ń ka tafsir bí wọ́n ṣe tu fún wa ṣùgbọ́n nígbà tó wá rá ta tó wá ń kẹ́kọ̀ọ́ sí a tó wá rí i pé ah tútù yẹn kò rí bẹ́ẹ̀ ìmọ̀ ò mọ̀ gorí mọ̀ lójoojúmọ́ ẹ̀dí ń tu ní tútù tàkọ́kọ́ tó sì ń bẹ bẹ́ẹ̀ nínú àwọn tíra tẹ̀síìr wọ́n nígbà tó ọlọ́run ọba tó wá fún ọlọ́run ọba nífa lẹ́mọ̀ tá a ò hàn gbàtà wá fún wọn ní ọmọ rẹ̀ tí wọ́n ń fẹ́ yẹn. ja'ala lahum shurakaha fima ataahuma. wọ́n wá padà tún wá lọ mú ọlọ́run ọba míì wọ́n wá tún lọ mú ọlọ́run ọba míì láàyò wọ́n tún papọ̀ mọ́ ọlọ́run nígbà tọ́lọ́run ọba ṣoore fún wọn tán. ja'ala lahum shurakaha wọ́n tún wá lọ wá ọlọ́run tí wọ́n pè nígbà tí wọ́n ń tọrọ ọmọ yẹn tó wá fún ọlọ́mọ tán wọ́n wá torí pé àsọlọ́ọ̀ míì tún wà wọ́n tún wá ń pọ̀ ọlọ́run míì papọ̀ mọ́ ọlọ́run ọba fi ma ata ahùnmá lérí ń ọlọ́run ta fáwọn méjèèjì. fata'ala Allahu amma yushrikun. a ah, mọ̀ndàlá ọlọ́run ọlọ́run ọba ga púpọ̀ tayọ gbogbo tí wọ́n ń papọ̀ mọ́ ọlọ́run ọba yẹn ọlọ́run ọba tayọ ẹ̀. aya yìí àwọn kan náà àwọn àfọnímọ̀ tafsir lérí hadith kan tí wọ́n gbára lé wọ́n tú àyà yìí bá a ṣe tún yẹn wípé ìgbà tánábì adam alayhi salatu wa salam wọ́n mú hadith yẹn wá ìgbà tánábì adam tó bímọ ó bẹ̀rẹ̀ sí ní abada orúkọ wọn abdullahi abdulrahman abdulgba ó sàn sọ wọn bẹ́ẹ̀ gbogbo wọn bá ń kú gbogbo wọn kú gbogbo wọn kú ẹ bó ṣe wá nínú hadith yẹn ṣètọ́nù bá wá bá ṣètọ́nù ya adam èrè adam pa èmi lọ́rẹ́ rẹ tó mú ọ jáde nínú àlìjẹ́nà ọ̀rẹ́ lájọ jẹ́ ó kíyè sára ni ọmọ ní jíjẹ́ káwọn ọmọ yìí máa kú ni ní tó jẹ́ kí wọ́n máa kú náà ni wípé ìmọ̀ ṣàfihàn orúkọ wọn sára ọlọ́run yẹn ni ọlọ́run ọba olówó ni kì í fẹ́ kéèyàn kan sún mórúkọ ọ̀hún rárá ìwọ sọ lórúkọ òòṣà sọ ní Abdul Harithi tó bá sọ ní ẹrú àwọn òòṣà oríṣiríṣi òòṣà báyìí kó o sì sojúṣe ẹ fáwọn òòṣà ó rí i pé wọ́n máa dúró ọba ṣe bẹ́ẹ̀ ọmọ ọba kú ó sì kejì bẹ́ẹ̀ ọmọ òkú ó kẹta bẹ́ẹ̀ ọmọ ọba kú má ọlọ́run ọba wa ràn án létí ó ti gbàgbé ní tó sọ tí bó ló dúpẹ́ fọlọ́ ni. لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين فلما آتاهما صالحا فلما آتاهما صالحا جعل له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ tafsir wọ́n tú báyẹn pẹ̀lú hadith tó ń bẹnu tíra afáwa ahmed àti tíra afáwa Imam tirimidi hadith yẹn òní wọ́n fi tú bẹ́ẹ̀ àmọ́ ó yẹ kó ṣe nílé mà sanabi adamu wa lè ṣẹbọ ni àwọn afáwa jẹ́ ká mọ̀ wípé ẹni wọ́n tú yẹn kò rí bẹ́ẹ̀ ìtọ́lọ̀ wọn bá ń sọ láàyè wọ́n ní falama àtàhùnmá àfáwà ibnu kathir èèyàn lọ ka tafsir ibnu kathir àwọn òtún bẹ́ẹ̀ wọ́n ní falama àtàhùnmá salihan ìgbà tọ́lọ̀ wọn bá wá fún ànábì ádámù àti hawa tọ́lọ̀ ń fún wọn lọ́mọ rẹ̀ ja'ala lahu shuraka fima àwọn àfọwọ́nìwọ̀n tafsir wọ́n ní anabi adam aleyhisalatu wasalam àti hawa kọ́ lọ́lọ́wọ́n ọba ń tọ́ka sí ń bẹ̀ àwọn àrọ́mọdọ́mọdọ́mọdọ́mọ adam tó padà dé lẹ́yìn àwọn padà pa nǹkan mí papọ̀ mọ́ lọ́hún wọ́n ní dínì yẹn tá a bá lọ wò parí àyà yẹn ọlọ́wọ́n ọba sọ pé fata alala àmọ́ yushiri kánì àmọ́ yushiri kúrò jámù ló mú wá ń bẹ̀ fata'ala Allahu amma yushrikun. ọlọ́kàn mú wá ní mùsànnà ń bẹ̀ yẹn ni ṣùgbọ́n àwọn àrọ́mọdọ́mọ ìkíní àti kejì àwọn méjèèjì àwọn àrọ́mọdọ́mọ tó jáde lára wọn. a rí nínú wọn àwọn tí wọn ò ṣe ní tí baba ńlá baba wọn dúró lérí ẹ̀ táwọn padà wá kúrò lórí ìlànà tánàbí ádámọ̀ dúró lérí bí àfáà wa Ibn Kathir bó ṣe tún nìyẹn bí afọ awa tí wọ́n kọ tafsir sọ́fọ́tù tafasir ali sheikh ali mọ̀sẹ̀tù nìyẹn eléyìí ni ohun tọpọlọpọ àwọn àfa súnà dúró lé lérí wípé láéláé ọ̀rọ̀ yẹn ò lè wọlé káwá sàfitì pé anabi adam ẹsẹ̀ bọ̀ alayhi wa àwọn sọ̀rọ̀ púpọ̀ lórí eléyìí abu hatim. arọ́zi nínú ọ̀rọ̀ tí ibnu kathir tí wọ́n mú wá nu tafsir wọ́n ní hadith yìí tá a mú wá yìí pé ṣètọ́nù wá ba hadith yẹn pọ̀ nínú tíra tafsir bá a ṣe ké nínú tafsir náà nù hadith yẹn ibnu kathir wá hadith yìí ò lálàáfíà fún di mẹ́ta ìdí alákọ̀ọ́kọ́ ó náà ní wípé abu hatim tí wọ́n ní kìtàbù alìjárìhì wàtàdìl sọ ibu járìhì wàtàdìl wọ́n ní hadisi wọ́n lẹ́nìkan bẹ tánpẹ̀ ní umaru bunu ibrahim ibn ma'in sọ pé fíkọ ni ṣùgbọ́n abu hatim sọ pé la yuhtaju bi ẹnìyẹn tá a bá nínú hadith ọ̀rọ̀ rẹ̀ ó ṣe é lò ó sì hadith yẹn ọ̀nà kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní hadithi anna uruwiya min qawli samara tu nafsi laysa wa wọn lọ́rọ̀ yìí gan tó gbà wá ti ń jẹ́ samara òun ló sọ̀rọ̀ yẹn fúnra rẹ̀ kò rọ̀rọ̀ yẹn fi tì lọ́dọ̀ ànábì ó ṣe é ṣe kó ti pé nínú àwọn ìtàn ìsirẹ́lì ìtàn ìsirẹ́lì tí wọ́n gbọ́ òun ló ti sọ̀rọ̀ yẹn kì í ṣe pé ànábì ló sọ. wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní Hasan òun fúnra rẹ̀ tó wà nínú àwọn tó gba hadith yìí wá òun náà fi rinlẹ̀ ìgbà tó fẹ́ tú àyà yìí kò tú báyẹn bí àwọn tó kù ṣe tu pé ànábì ádámà kọ òun ló ń tu ó sì wà nínú àwọn tó gba àdìsí wa àjẹkúta àdìsí bá lálàáfíà ni ó yẹ kó náà lò nígbà tó fẹ́ tu tó fẹ́ tu àyà yẹn wọ́n láwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí àfàwọn alhakimu zahabi nínú mizanul itidal wọ́n ní hadisi wọ́n hadisi munkar wọ́n ní hadisi munkar ni tí ò tiẹ̀ sí máa fi sẹ̀rí ọ̀rọ̀ nítorí kí n máa sọ eléyìí ni pé tí yẹn bá ka tẹ̀síìrì mi ó wà ń bẹ̀ o ó wà ń bẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ìwádìí ìjìnlẹ̀ dáadáa àṣé hadith yìí ò lálàáfíà àfọwà Sheikh Ibn Uthaymin kọ́lá ọba kó bá yọ́nú sí wọn àwọn mú ọ̀nà méje wá tádìsí ò lè fi wọlé títútútù yẹn náà ò lè fi wọlé káwọn àṣọ pé ànábì ádámà èṣù wá wá bá wípé ẹ̀kọ́ máa sọ ọmọ rẹ̀ ní orúkọ ṣe àwọn àwọn òòṣà ó sì gbà bẹ́ẹ̀ àpọ̀lọ̀ yẹn ò lè wọlé fúdi méje afa ibn Uthaymin rahimahullah àwọn ni wọ́n sọ. ìdí alákọ̀ọ́kọ́ wọ́n ní annahu laysa fi dhalika khabarun sahihun ani nabi sallallahu alayhi wa sallam wọ́n ní àdọ̀rọ̀ tí wọ́n sọ yìí kò fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam irú nǹkan báyìí sì nìyí wa wa hadha min al-akhbar allati la tutalaqa illa irú ọ̀rọ̀ báyìí kì í sọ̀rọ̀ téèyàn kàn lè sọ lásán èèyàn gbúdọ̀ rẹ́rìí fún kó o tó establish wípé ànábì adam ṣe bọ́ o gbúdọ̀ rí evidence tó lálàáfíà àkọ́kọ́ nípa díìsì yìí kò lálàáfíà. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì innahu afa ibnu ibnu hasmi níbi tá alákọ̀ọ́kọ́ yẹn wọ́n ní ìtàn tí wọ́n sọ nípa ànábì adam yìí wọ́n ní innaha riwayatun khurrafa makdubatun mawdu'a àgbélẹ̀rọ irọ́ gbáà òun ni tí ò lálàáfíà ìdí ẹlẹ́ẹ̀kejì títàn yìí ò lè fi wọlé òun náà ni pé annahu law kanat qissat fi adam wa hawa wọ́n tó bá lọ jẹ́ wípé ìtàn yìí lóòótọ́ ló wáyé nípa ànábì ádámù àti hawa ni làkánà hàlùmọ̀ imma an yatuba mina shirk aw yamuta alẹ́ ọ̀kanu méjì náà lọ́rọ̀ wọn jẹ́ ìmọ̀ ká sọ pé wọ́n padà túbá àbí ká sọ pé wọ́n kú lórí ẹbọ náà ọ̀kan nu méjì náà ni a sọ wọ́n ní tó bá ṣe wípé a bá sọ pé wọ́n padà túbá kúrò níbi ẹbọ yẹn ó yẹ kọ́lọ́hún ó sọ nù Quran torí pé n tí ò tẹ́bọ tí wọ́n ṣe ọlọ́run sọ pé wọ́n padà túbá gbàtọ́lọ́ oníkànnàbí adamu àtàkàn má jẹ ìkẹ́ má jèso tí wọ́n jẹ́ ọlọ́run padà sọ́nu kuraani wípé wọ́n padà yé kíni o wọ́n padà túbà èyí náà ó wáá ju ẹ̀ṣẹ̀ lọ dídí ẹbọ lélẹ̀ ó yẹ ká rí ìtọ́ka sínú kuraani níbi tọ́lọ́run ti sọ tọ́lọ́run sì sọ pé wọ́n padà túbà o tó bá kí wọn wá padà túbà ṣé lórí ẹbọ náà kúlé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni ọ̀nà wọ́n náwọn ànábì ọlọ́run annal anbiya ma'sumuna min ash-shirk bi ittifaq al-ulama gbogbo àwọn ànábì ọlọ́run pátá ẹnu kò wípé kò sí ẹni tó ṣẹbọ nínú gbogbo wọn ẹnu gbogbo àwọn àfa kò lérí ẹ gbogbo lásán afẹ́ sọ pé àdìsí tí ò lálàáfíà yìí ládùúlé tí wọ́n sọ pé ádámù àti àwa wọ́n ṣẹbọ. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin anna uthabata hadith shafa'a wọ́n ní tá a bá lọ wo hadith èyí tó ń sọ̀rọ̀ nípa ìṣìpẹ̀ táwọn ànábì ọlọ́run ó ṣìpẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ananasa ya'tuna ila adam yatlubuna minhu ash-shafa'a àwọn èèyàn lọ mọ bá gba àwọn ànábì ọlọ́run á lọ bá ànábì adam pé báwa ṣìpẹ̀ wájú ọlọ́run kọ́ lọ́run dájọ́ ìdúró yìí ti pọ̀ ju fayatazir wọn lànà bí adamu ó wà mú awùjáde wá pé èmi ò lè bá yín bẹ̀rẹ̀ bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run nǹkan kan ṣoṣo náà ni ó sọ pé ṣe yóò ní bí akili ashajara ọwọ́ màṣíà yóò ní èso tọ́lọ̀ ní má jẹ mo jẹ ìdí nìyí mi ò lè bá yín bẹ̀bẹ̀ àfa àwa ni làwọ̀ akọ àmínú òṣèrèk tó bá lọ jẹ́ pọ̀ sẹ́bọ̀ ni ìyẹn ló yẹ kó sọ torí pé bọ́ gan ju ẹ̀ṣẹ̀ yẹn lọ mi rò pé gbàgbọ́ yìí àlàyé tá a bá ń ṣe tó bá lọ jẹ́ pé lóòótọ́ làdísì yìí wọn àbí adamu ẹ̀ṣẹ̀bọ̀ ni ẹbọ yẹn ni ò bá tì síwájú kì í ṣe ọ̀rọ̀ pé mo jẹ èso mi jẹ èso àdìsí ṣàfà àjẹ kò yé wa wípé ọ̀rọ̀ yẹn kò ṣe kí ni o kò rí bẹ́ẹ̀. wọ́n ní wàlá wákò amínú ṣe làkànnì ìtìdáàrú bí àádọ́mù wà áwùlá wà àhàrà. ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ní anna kìsọ̀ wọ́n ta bá wọnú ìtàn yìí anna ṣètọ́nà jẹ́ ilé yìí mẹ́ èsù wa bá wọn wà kọ́ọ̀lá wa sọ pé anna sọ ìbùkúmọ̀ alẹ́dì àrẹ́dì àkàràjákùmọ̀ nìjànà èmi lọ̀rọ̀ ẹ̀yin tó mú yín jáde nínú àlìjọ́nà bàbá wa ní wàhádà la yaquluhu man yuridul igwa àyẹn tó fẹ́ ṣìyàn lọ́nà èyí sọrú ọ̀rọ̀ báwọn pé èmi lọ̀rọ̀ rẹ tí mo fẹ́ bá tiẹ̀ jẹ́ à ṣé ìyá wa gbọ́dọ̀ sẹ́nu lẹ́nu mọ́ bàbá ní kò yẹ kó sọ bẹ́ẹ̀ bal hadha wasilatu ila raddi kalamihi tó bá yẹ pé ọ̀rọ̀ yẹn lóòótọ́ lè ṣùwọ́ aṣọ pé èmi ni mo lé ọjà nínú àlìjẹ́nà ẹni tí ádámù òfin ní gbọ̀rọ̀ rẹ̀ nìyẹn ìwọ tó lé mi jáde láti jẹ́nà màá gbọ̀rọ̀ ẹ̀ wọn náà rí i pé àdìsí yẹn náà á rí i pé bí àgbélẹ̀rọ ni. sayalumani ilmal yaqin annahu cudurun lahuma fala yataqabbalani mini usorifan wala adla wọn ò ní gbọ́rọ̀ ẹ̀. so ló fi jẹ́ pé nínú tẹ́sítì mọ́tínù àdìsí yẹn gan ní tá a lè fura sí wa ń bẹ̀ pé ànábì ò sọ ilé. ẹlẹ́ẹ̀kẹfà wọn ni anna fi qawli fi àdìlì qissa lahu qarni il imma an yusaddaqa ana mumkin fi haqqi wípé ànábì ádámà wọn lòun náà wá sí ìlérí pé ó ní nǹkan kan tóun ó ṣe tóun ó fi rúbọ tóun ó fi jẹjẹ tóun ó ṣe fáwọn òòṣà yìí wọn ní kéèyàn bá lè gba ilé yìí gbọ́ a jẹ́ pé èèyàn fi rin ilẹ̀ pànàbí ọlọ́run ọba ṣẹbọ nìyẹn o ó ṣẹbọ nípa ọ̀kan ṣoṣo ọlọ́run ẹlẹ́ẹ̀keje wàkàwọ́lẹ́wò tààlà ọlọ́run ọba sọ pé fata'ala Allahu amma yushrikun nípa rí àyà yẹn wọn ni bí dọ́mírù lè jámọ̀ yìí wọ́n ní dọ̀mí ru jámù lọ́wọ́ àgbẹ̀ wàlọ́kánà ádámù wà hàwà làkọ́lá àmọ́ yíṣìírí káàní. tó báyìí pé ádámù àti hàwà ni ọlọ́run ọba ọba sọ pé àmọ́ yíṣìírí káàní ni títú fún ọlọ́run níbi ẹbọ táwọn méjèèjì ṣe ṣùgbọ́n ọlọ́run ọba dojú ẹ̀kọ́ àwọn méjèèjì wà ní títú fún ọlọ́run ọba níbi ẹbọ tí wọ́n ṣe wọn àwọn wo kò sọ pé ádámù àti hàwà sọlá àwọn afáàfin sọ wípé eléyìí nǹkan tó ṣẹlẹ̀ ni lẹ́yìn ìgbà tí kíni o lẹ́yìn ìgbà tí anabi adam aleyhi salatu wa salam tó lọ àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ àwọn ni wọ́n dán nǹkan yẹn wò kò bá mú kásáfi tiẹ̀ bọ́ ṣé ìké inú àwọn anabi ọlọ́run ọlọ́run ò tiẹ̀ ní fi ẹlẹ́bọ sànábì rẹ̀ bó ti wùlẹ̀ kọ́ mọ́ ṣèdí yàtọ̀ pé tẹ̀síìrì èyí tí àwa fìsí òun náà ni pé a gbọ́dọ̀ nǹkan yẹn sára anabi adam aleyhi salatu wa salam anabi adamu ṣẹbọ pẹ̀lú ọlọ́run allah subhanahu wa ta'ala bó ti wulẹ̀ kó ma àwọn tí wọ́n wá lẹ́yìn rẹ̀ àrọ́mọdọ́mọdọ́mọ àwọn ni wọ́n ṣe kíni o àwọn ni wọ́n ń pa nǹkan mí papọ̀ mọ́ ìyẹn ló fà á tọ́lọ̀ fi padà gbé anabi nuhu dìde alayhi salatu wa salam so látara àdé eléyìí áyà yìí ẹ jẹ́ ká gbọ́ yé lérí wípé gbogbo àwọn tẹ̀síìrì tá a bá ń kà tá a máa sọ pé anabi adama ni hadisi tí wọ́n gbára lé hadisi yẹn ò lálàáfíà kódà àdìsí yẹn àlè trace ẹ̀dọ́dọ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kó fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ibi náà láti dá tafsir wa dúró lẹ́ni tó bá dọ̀la bí inna ta'ala a máa tẹ̀síwájú níbi tí àgbẹ̀ dúró a gba ìbéèrè níwọ̀nba díẹ̀ naam alhaji star bread ẹ̀tọ́ wa lẹ́yìn wọn two three ìwọ ọmọ yẹn three four five six naam ó ti dà báyìí náà number one. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. okay. ọ̀rọ̀ zaka àwọn kankan ń bẹ zaka wọ̀ ilé tó kọ́ tó ń lò kódà kó ṣe fifty million ló fi kọ́ zaka wọ̀ tó bá jẹ́ pé ilé tó ń gbé ni ọkọ̀ tó ń lò mò ń bọ̀ mo tún ṣàlàyé ẹ̀ mò ń fẹ́ lójú ni ọkọ̀ tó ń lò kódà kó ṣe hundred million ó ní tó bá jẹ́ pé ó ń lò fúnra rẹ̀ zaka wọ̀ màálù bí ọgọ́rùn-ún tó ní tó wáyé pé inú ọgbà rẹ ló kó sí tí wọ́n yé jáde ìwọ ló ń fún wọn lóúnjẹ ń bẹ̀ kì í ṣe pé wọ́n ń dà wọ́n lọ láàárọ̀ tó ń dà wọ́n wọlé lálẹ́ gbogbo ọdún mẹ́wàá zakọ wọ̀ ṣùgbọ́n tó bá ṣe wípé òun ta ni owó tó o bá rí lérí ẹ̀ òun ló ṣe kíni o òun ló yọ zakọ ẹ̀ ẹni tó kọ́ ilé tí ń gbé zakọ wọ̀ ṣùgbọ́n ó kọ́ ilé ten million ó fi kọ́ ilé ilé tó wá kọ́ yìí àníyàn rẹ̀ lórí ilé yẹn ni pé òun fẹ́ fi ṣòwò so ti wá báyìí yóò máa yọ zàká lórí owó tó bá ń rí yẹn torí pé asẹ́ẹ̀tì yẹn tó fi lẹ̀hún kò lè rọrùn fún ọ láti lè mọ accurate monetary value ilé yẹn so ti yí báyìí torí pé ilé ó máa depreciate ni níjọ́ tó o ti kọ́ tán báyìí ó ti bẹ̀rẹ̀ sí depreciate owó tó ń pa ń bẹ̀ lọ́dún òun lè yàn máa yọ zakẹ́ kì í ṣe lórí ilé òun ẹlòmíràn wà pé ẹ téèyàn bá wá ní ṣọ́ọ̀bù lápèjúwe nísìn èèyàn ń ta ọkọ̀ èèyàn ti mọ ẹ téèyàn fẹ́ takọ kò depreciate kankan iye báyìí ni mo fẹ́ ta ọkọ̀ yìí nígbà tí èsì pọ́kọ́ àlòkù tó ń lò tẹ́lẹ̀ ìyẹn yàtọ̀ mo ń ta provision ó ṣírò gbogbo ọjà tó wà nù bẹ̀yẹn náà àtòwó tó wà ń ta àtòwó tó wà lọ́wọ́ àti tó wà ń báǹkì gbogbo ẹ̀ lọ́wọ́ ìsàkálẹ̀ rẹ̀ ṣùgbọ́n léyìn ò ní value lé torí pé léyìn ò lè mọ value ẹ̀ yóò mọ depreciate owó tó ń pa gẹ́gẹ́ bí owó rẹ́ńtéèjì tí zaka ti wá owó yẹn lórí owó yẹn ló ti mọ ẹ̀ zaka lọ́dọọdún wallahu alam number two wa aleykum salaam wa rahmatulah. naam aleyhi salatu wa salam. naam alhamdulilah salatu wa salam rasulillah maryam ìyá anabi isa alayhi salatu wa salam nti quran sọ fún wa quran sọ pé bímọ látòkè délẹ̀ Quran ò sọ fún wa pé ó bímọ mi lẹ́yìn anabi Isa aleyhi salatu wa salam Quran ò sọ kankan ní aspect yẹn sàwọn tó bá ní padà bímọ tẹ́ ẹ bá ní kẹ́ analyse ẹ̀ kì í ṣe wúndíá mọ́ngbà náà torí pọ́kùnrin mi padà ti fẹ́ àwọn ọmọ tó bí yẹn ṣé tẹ̀mí mímọ́ ni àwọn ọmọ èyí náà ni abẹ́nìkan padà gorí ẹ̀ lóbi jẹ́ pé ọ̀rọ̀ yẹn ò yàtọ̀ sẹ́ni tó fẹ́ bú ọba kan ẹ̀ tí ọmọ kí bàbá òun lòun bú bàbá rẹ̀ òun fẹ́ kílèmù pé òun lọ ojúlówó ọmọ ọmọ òun lọmọ ìyáálé ẹ máa wo bó ṣe wà yẹn o ìyẹ́ ẹ̀ nígbà tí dáàdùá tí wọ́n fẹ́ dáàdùá fún yẹ́ ẹ̀ lóyún ni náà fi bí àwa yìí lọmọ níṣu lọ́kà sọ̀rọ̀ pé nítorí òun dọ́gbọ́n sọ pé òun sì náà bàbá ẹ̀ ọba kan rẹ lọ fẹ́ bú ṣùgbọ́n o ti bú bàbá tó bí ọlọ́mọ so láti lè máa kílèmù pé Mariam ó tún lọ́mọ míì wọ́n ń yẹpẹrẹ kọ̀dá sàrẹ̀ ni mímọ́ tọ́lọ́n fi ròyìn rẹ̀ allati akhsanat farjaha so kuraani ọ̀sán kankan nípa yẹn bó ṣe sọ lórí ànábì Ìsá kuraani dákẹ́ lórí ẹ̀ ìwọ̀n tó bá ló bímọ òun ni kò mú púròfù tiẹ̀ wá wallahu alam nọmba tírì naam wa alaykum salaam naam àwọn àwọn tọ́lọ̀ sọ̀rọ̀ bọ́ wípé níjọ́gbìndé alikiyama tó jùsàkàlà ọ̀hẹ́ra sọ́lọ̀ ó gbé wọn dìde lọ́bọ̀ ni níjọ́gbìndé alikiyama àmì ò lè sọ o mi ì lè sọ ṣùgbọ́n ẹni tó ní kálukú bá tán lé lórí náà lọ́lọ́run ó fi gbé dìde so ti wà báyìí ṣùgbọ́n pé sọ́ọ̀bù náà lọ́wọ́ fi gbé wọn àdéjọ́ ìyàrá kíámà mi ò lè sọ àwọn kalẹ̀ rẹ̀ wallahu gbogbo àwọn tọ́lọ̀ ń bínú sí báyẹn ìgbédìdì ẹni ìbínú náà ni lọ́rọ̀ torí pé ọ̀yẹ́ kan túbà wọn ò túbà ìbínú ọlọ́run ló wá délé wọn lórí wọ́n kú lẹ́ni tọ́lọ̀ ń bínú sí ọlọ́run sì gbé wọn lé tí ó bínú sí ọlọ́run kọ́ àmì. àwọn obìnrin lánìkan kọ question wa so ti káwọn ọkùnrin mọ́tò máa fi yẹn di ṣáǹsì táwọn obìnrin náà sóbìnrin lẹ bá mú wa ah náà nọ́mbà fọ ọ àìsàn ọlọkàtà. ẹni tó ṣe istikhara lórí nǹkan kan tó wá lálàá pé nǹkan yẹn já sábúrú ṣé kí èèyàn ti tó fún lẹ́rìí láti lè jáwọ́ ń bẹ̀ ó lè rí bẹ́ẹ̀ ó sì lè má rí bẹ́ẹ̀ ẹlòmíín bẹ ọlọ́run ṣàánú ẹ̀ lórí nǹkan báyẹn àlátọ́ láwọn nítorí àwọn ọba kò ṣe náà lórí wọn ẹlòmíín wà bẹ́ẹ̀ ṣùgbọ́n látara wípé àyè gbèdájọ́ lórí nǹkan tí ò jẹ́nẹ́rà tí ò kọ́mọ̀ á wà sọ fún un náà wípé kó tún tún bọ̀ sọmọ abẹ́ lọ́hùn ó tún lè ṣe sàánú ìjọ kẹta kó tún lánàá kó tún máa ṣàdúrà ó tún lè ṣe sàánú kó tún lánàá tó ti mọ rẹ bẹ́ẹ̀ pé á ah, òun ò ní ṣe nǹkan yìí ó lè wáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lómi ẹlòmíì yìí tá a kó máa ṣàdúrà ní pé ẹlòmíì ń bẹ jẹ́ pé ṣe ìtọ́ọ̀nù olùfẹ́ kúrò yóò ròyìn sílẹ̀ mi ṣàtẹ́ni yẹn bá ń bẹ lọ́hùn tí bá ń bẹ lọ́hùn tí kìíní yẹn ń repeat repeat tí dẹ̀ ń bẹ lọ́hùn kó má gbé kì í ṣe pé kọ̀tù lọ́wọ́ ṣe tọ́nù mánú. hada wallahu alam nọmba na bẹ́ẹ̀ fọ́ àkùsọ̀rọ̀. lápèjúwe yìí sì lápèjúwe ṣe é rí ọ̀rọ̀ agbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lórí bá ṣe mọ manage information téèyàn bá ti lè manage information nǹkan tí ó bàjẹ́ yóò pọ̀ ju nǹkan tó ń fẹ́ tún ṣe lọ wọn á béèrè béèrè mi lọ́wọ́ àfa àfa àmọ́ o yóò ní wallahu a'lam next question irọ́ mi ni o béèrè next question ara dá sọ náà nù so <laughs> mi ni o béèrè next ẹyọ kan náà ni èèyàn gbọ́dọ̀ máa manage information ẹni tí ń bẹ lórí bẹ́ẹ̀dì tí wọ́n ní wọ́n gé ẹsẹ̀ rẹ̀ tí dókítà sì yọjú sí pé ẹ farabalẹ̀ o sí wàhálà dókítà sì sọ nǹkan yẹn ó fi sí yín lọ́wọ́ ni ẹ lẹ́tọ̀ àti lọ sọ fún tó gbé bẹ́ẹ̀ bá ti lọ sọ nǹkan yẹn fún bp rẹ̀ lè lọ òkè níṣẹ́ kì í ṣe ẹsẹ̀ ní ọ̀padà pamọ́ nǹkan mìíràn ní ọ̀pá mọ́tò ẹ̀ bá sọ fún tó bá padà wá rí i pé ṣé bó ṣe já sínú sẹ́nu pàwọ́ kọ́ńdọ́kítọ̀ tó ti yé sọ̀rọ̀ ọ̀rọ̀ ihun tí wọ́n rán ọ nìyẹn nítorí àlàáfíà ẹ̀mìyẹn náà ni sọ kí ṣe pé èèyàn parọ́ tó bá ní òkú rẹ̀ pé àbúrò wa ni kí ni wọ́n sọ pé ah wallahu alam èmi náà mọ wallahu alam so èyí ó dẹ̀ máa ṣàdúrà fún so ti wà báyìí so wàá gbọ́dọ̀ sọ ọ́ bá ṣe mọ́ kódà ẹnìkan ń sàárẹ̀ lọ́wọ́ ọwọ́ adọ́dọ̀ nípa ẹ̀ ńlẹ́bù ni gbogbo lé ńkọ́ aláàárẹ̀ yẹn ní ń béèrè wa ni ah ṣe gbọ́ pé ìwà alágbájá ọ̀sàláìsì lánàá ah, ó tún gbọ́dọ̀ sọ yẹn ní ọ̀dọ̀ ẹni yẹn mọ́ ìgbà tí ó tún wá àìsàn tí ń ṣe òun náà ló pa ẹni yẹn o tún sọ yẹn bẹ̀ là yẹn gbọ́dọ̀ mọ mánéjì yìí oníbèrè béèrè pé tí mò ń bọ̀ mọ́dá yín lọ tó bá sọ fún ọkọ pé kò gbọ́dọ̀ fẹ́ if mother-in-law said the husband should not marry his wife can the husband obey his mother or not mother-in-law ẹ ìyá ọkọ ó ní kọ no ìbéèrè yẹn bí ìgbà yẹn pàjọ ń sọ̀rọ̀ náà ṣe kọ́ yẹn hmm. ọ̀tọ̀ ni èbó conversation ọ̀tọ̀ ni written torí èyí tó wà nù mọ́dà yìí lọ ń bì kan mọ́dà ń bì kan àwòkè èwo la fẹ́ múni méjèèjì ìyá kọ́ ní kọ́kọ́ mọ̀ fẹ́ àbí kọ́ mọ̀ fẹ́ yàwó kan tí èdè ẹ̀ ṣe pé wọ ìyá lílọ́lọ́ ẹnjìníà lọ́lọ́ ṣiṣẹ́ lórí ìyá ẹ̀já gbọ́ yìí olókùnrin ọlágbára àkúnú ah, ah, ẹ̀ mọ̀ sí mọ́ sí náà àti gbà fọlọ́n yóò ní kódà kò tiẹ̀ ta kó mo fẹ́ travel bẹ́ẹ̀ lọ gbé nǹkan àwẹ̀ fún yá ibẹ̀ ló ti parí iṣẹ́ ah, ìyá ẹ̀ lajú yín lẹ̀ yín gangan ìyọ́ba àwọn ẹ̀ṣẹ́ pé lágbájá mi ò fẹ́ gbọ́rọ̀ ìyàwó rárá òun náà ká mọ mọ ẹ ṣe sùúrù ọlọ́run ṣe ń rọrùn Allah Allah ó ṣe <laughs> òun ló sì lọ ṣiṣẹ́ òun lọ́lọ́ parí ẹ̀ ìnẹ̀kẹ́ ìdẹ̀kú náà fíìm ṣùgbọ́n káwá ní òrí bẹ́ẹ̀ àbújá ẹ̀rí bẹ́ẹ̀ ìyàwó sọ pé ọmọ mi ẹni tó lọ́wọ́ fẹ́ fẹ́ yẹn mọ́fẹ́ èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ da ọ̀rọ̀ yá yẹn nùrà kéèyàn ní ẹ wo ìsọkúsọ nìyẹn là kéèyàn wá tún lọ sọ́dọ̀ yẹn yẹn pé ah èmi náà ti wò síbí mo ti wò síbí ó wù mí láti fẹ́ ni kéèyàn ogún ẹ̀yẹ láti convince yẹn yẹn kéèyàn gbìyànjú àti convince tí yàrá tó dáwọn tó tún jó ń tijú yẹn kéèyàn tún ràn wọn sí ẹ bá ń bá yà sọ kéèyàn kí n fẹ kéèyàn sáà máa tún ṣe dáadáa kéèyàn máa ṣe dáadáa kéèyàn máa ṣe dáadáa tí tí tí àyàn ó fi ṣe kíni o tí ó fi gbà fún yàn pé kéèyàn fẹ ṣùgbọ́n kéèyàn má kà dọ̀rọ̀ rẹ̀ ń kéèyàn má dànù ìgbà míì sì ń bẹ yéèyàn lè sọ pé má fẹ ọmọ yìí torí wípé ọmọ yẹn níjọ́ tí yàrá rẹ̀ lọ pọn mí di kàngangba ó ti nà yẹ́ rẹ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọ ìlú wa fẹ́ fẹ́ yàrá ni pé mi ò fẹ́ kó o fẹ́ ọmọ yẹn ah, mọ̀mọ́ ó lẹ́sìn kí ló ṣe àní mi ò fẹ́ ọmọ rántí pé alágbájá ah, sọmọ kó n lọ na màmá jọ ni jáwọ́ mi ò kò sí bó ṣe gbé dénú ilé tíyà ń bá ń rí inú ìyá yẹn ò ní dùn èyàn ó jáwọ́ mi Imam Ahmad bin Hanbal wọ́n bẹ̀ẹ́ bẹ̀ẹ́ bẹ̀ẹ́ kó o ní fẹ́yàwó ni ah, ó ní àfi kíyàwó yọ̀ǹda fún un ìyá rẹ̀ ò sì ní ọmọ fẹ́yàwó ìyá ni mi ò ní ọmọ fẹ́yàwó ó ní mò ń páyà kí n tún fi ẹnìkan sorogún yín ẹ̀yin náà ńgbà tí bàbá mi kú ẹ dúró ẹ lọ́kọ mi lórí pé ẹ tọ́jú mi tí mo fi jẹ́yàn èmi náà tí màá tọ́jú yín ni mi ní fẹ́yàwó ìyá rẹ̀ ni àní fẹ́yàwó sẹ́ ó ní mi fẹ́ ráìvà fún yín ọ̀hún ti bàtí ìyá rẹ̀ tó yọ̀ǹda fún àní sẹ́fà fẹ́yàwó tí ìmí ń bẹ kí ni rísì tí ìyá fi ní kó o máa fẹ́ pé rísì yẹn rísì tó takùtọ̀ lọ́n gan ni èyí ó gbìyànjú àti gbéyà mára ọ gbẹ mára ọ ìwọ tó sáà nìyẹ ọmọ bó oníkàlùkù mọ bí ṣe máa yọ nǹkan jẹ nínú sàṣùn yẹ ọmọ bó ṣe lórí dẹ́gbẹ̀yìn obìnrin jẹ́kọ́ kọ́ ó ṣe jẹ́kọ́ ṣe yẹ ẹ̀ má bàa ṣe ìyá rẹ o ọ̀rọ̀ ọmọ àtìyá yọ parí o ṣùgbọ́n wọ ìyàwó ọmọ tí ẹ ò ní parí o ló jẹ́ pé wọ́tọ́ ń sọ pé ìyàwó rẹ kò kí fún mọ́mì kò kí fún mọ́mì ìyàwó tó rí ẹ̀kọ́ rìn ẹ̀yin ní kẹ́ ẹ bá mi kí fún mọ́mì yín ìtumọ̀ bá ti ní kí n ṣe mi ò ṣe o ẹ̀yin ní kẹ́ ẹ lọ sọ pé ẹ̀ gbà ìyàwó rẹ wọ́n ń ṣe ẹlọ́lé ọdún gbogbo àwọn ìyàwó agboolé yóò sì ń bí ìsùnmọ́ lílé lọ́wọ́n agbóbìnrin gbogboolé wọ́n lè ní wọ́n fẹ́ dáná kíníkan àwọn ìyàwó kékeré ni mọ rú báàgì wọ́n mọ gbàgbọ́n wọ́n mọ dìgbò lérí wọ́n wàá fẹ́ nǹkan yẹn fún ìyàwó rẹ̀ pé sori tó bá ti pè é kó kí fún wọn yẹlẹyẹlẹ òun ò lè ṣe bẹ́ẹ̀ ìwọ ló lè kí ọmọ ilé nìwọ ẹ má gbé kílílẹ̀ àwọn mi lórí ìyàwó yà máa sọ̀rọ̀ lẹ́nu ẹjẹ́ ìṣèjáde ẹ má dá wọn lóhùn ọ̀nà ọ̀bẹ ṣe òye ọmọ sọ báwọn ìwọ lọ́wọ́ àmọ́ dàrú pé lájẹ́ ò wọ́n bá jáde síta òògùn rẹ̀ síbẹ̀ kò sí ní tí wọ́n fi ṣe ọ́ èló ni ẹ fẹ́ ṣe one thousand ìyàwó tó ní òbá kò ráyè wò yẹn owó ọkọ ni kò máa fáìtì nǹkan yẹn fún un kò tó bẹ́ẹ̀ tó látara dị eléyìí bọ́rọ̀ yẹn bá ṣe wá òun ni ó fa approach tá a fi handle ọ̀rọ̀ yẹn pẹ̀lú ìyá wa ìgbà míì lè jẹ́ pé ya ìyá sọ yẹn náà ní ká ṣe ìgbà míì sì ń bẹ tá a bá ní á wá ìtutù ojú ìyá yẹn kó lè yọ̀ǹda fún wa alam oníbèrè pé naam àbí wọn ò tọ́ka sí wọ́n ní sí oyún tí ìyàwó Hawa ò ní o ṣé kúránì tọ́ka sí ọmọ tán foyún bí àbí wọn oyún ò tọ́ka sí ìbéèrè yẹn dà gẹ́gẹ́ bí irúgi wo ni ọ̀pá Musa Musa mọ̀ pa lọ́wọ́ ó parí tọ́lọ̀ fẹ́ já mọ̀ pẹ̀ náà nù ṣùgbọ́n wo náà fi gbẹ́ ọ̀pá Musa kò sí ìtọ́ ọlọ́ọ̀rí pé àníìdí ẹ̀ ṣé ti yé ọmọ wo ni wọ́n fi yún òbí ó sàlùyún ọmọ òun kì sọ ọmọ la fẹ́ lò pé mọ́rí àwa ò ní ta fẹ́ mú jáde ń bẹ̀ ní wallahu wọ́n ní ìbéèrè mi ni pé ṣé Allah wọ́n ní ṣé ọlọ́run Allah ni ó máa ń kọ kádàrá àbí ọmọ ènìyàn fúnra rẹ̀ rárá ọlọ́run kọ kádàrá ó sì fi sábàbí àwa làwa ṣe sábàbí òun àwa kọ́ náà la kọ́ sábàbí òun àwa náà la ṣe sábàbí tí kádàrá yẹn ó fi ṣe kí ni o tí ó fi mú ṣe ọlọ́run náà lọ kọ gbogbo ẹ̀ kò sí kan táwa kọ́ ń bẹ̀ o ìgbàgbọ́ yorùbá ó ní wípé gbà tí ọlọ́run dá wa tán kò wá dá orí síbẹ̀ ọ̀rúnmìlà òun lọ́wọ́ àmọ́ orí ọwọ́ lè kalẹ̀ ó lè kalẹ̀ ó lè kalẹ̀ ó lé orí owó orí ọlá orí òsì orí mẹ ó lé orí yẹn orí tí ó ní orí tí ò ní ní ọwọ́ á lè kalẹ̀ gbàtọ́lọ́ wa ní ọyẹ mọ́ bọ̀ láyé òǹkàlùkù wa dìde òǹkàlùkù wa lọ ń gbé ibẹ̀ lẹ́lòmíì ti gbé orí ibú ẹbẹ̀ <laughs> sọ̀rọ̀ ní Yorùbá fi máa sọ pé orí làbá bọ àbá fò sàsílẹ̀ tí ẹnìkan obìnrin kan ọ̀bá ètò ọ̀rọ̀ kan ó ti gbórí kó mọ̀ lọ́kọ ni ẹ lọ́ bá wẹ orí ẹ̀ ìyẹn ló link níwọ náà sọ pé ah orí mi ló yọ mí ò ní sọ pé ọlọ́run ẹ wo bí kinní yẹn ti wọnú èdè wa ìgbàgbọ́ ṣíríkù ó reflect nínú ọ̀rọ̀ tá à ń sọ sí àmì àgbẹ̀gbọ́ ẹ̀ náà la lè sọ téèyàn onímọ̀ orí mi ló yọ mí ẹ tó wá pè é padà orí ọlọ́run àbórí ah astagfirullah ọlọ́run ló yọ mí so àwọn nǹkan yẹn ti wọnú èdè wa kò sí culture belief custom norms yóò ní ìlapa nínú language ló fi jẹ́ pé ẹ̀ lè separate between culture and language ó di kọ́ọ̀sì kan náà ń pè ní language and society ẹ̀ lè separate ṣe culture wa ń reflect nínú èdè tá à ń sọ so àwa kò sí kankan tá a kọ́ ń bẹ̀ fúnra wa ọlọ́run ló kọ gbogbo ẹ̀. wọ́n ní àwọn tí ọlọ́run kárara pé wọ́n jẹ́ ọ̀kan nínú ẹni tí ó sọnù. So, ìbọ́lọ̀ náà ló kọ́ mọ́ wọn kí ló dé tọ́lọ̀ wọn tó fi fìyà jẹ wọ́n jọ̀wọ́ àlùkìyàmà ìbéèrè gẹ́gẹ́ bí ọpọlọ ọmọnìyàn bá a ṣe béèrè nìyẹn ṣùgbọ́n iṣẹ́ ẹ̀tọ́ lọ́hùn ó kọjá báwa sí ń ro yẹn ọlọ́run ó ti yé ṣùgbọ́n màá fún alápèjúwe kékeré kan ẹ tó béèrè béèrè tó bá yẹ pé ẹ ti kọ́lé ọlọ́run ò ní jó dúná tẹ́ bá tí ọlọ́run ó kọ́ fún yín nígbà tẹ́ kọ́lé ẹ fi ibìkan ṣe sí ti rúùmù abẹ́ẹ̀kọ́ ẹ ká gàdà abẹ ẹ fi lọ́fíńdò olóòórùn ẹ tún já fúláà ẹ gbé e síbẹ̀ abẹ́ẹ̀kọ́ bálejò bá tún dé ibẹ̀ làlejò ó jókòó sí ẹ tún fi ibì kan síbi tẹ́ ẹ mọ fọ́gbẹ́ sí rúùmù ló ná o ìgbẹ́ lọ̀rọ̀ tiẹ̀ jẹ mọ́ kò nídìí àga kò nídìí àpọ́nlé tó báyìí pò náà lè sọ̀rọ̀ ni ó yẹ kó sọ pé èé ṣe tó fi jẹ́ pé ìgbẹ́ ni èmi tọ́ sí tẹ́ ẹ̀ máa fọ́gbẹ́ sí rúùmù ńlá yẹn náà ṣé ìsàbòsí lẹ ṣeun sásùpá ìsàbòsí ọ sọ pé gbẹnu ẹ sọhùn bí mo ṣe fẹ́ nìyẹn abẹ́ẹ̀kọ́ so ansa ẹ̀ nìyẹn máa dúpẹ́ tiẹ̀ ẹni tí ń wọgbó lọ bọ́ọ̀lù ń ṣe fẹ́ tiẹ̀ ni yóò yí ọ́ ń dẹ́gbẹ́ jà kí a mọ̀ bí ọba yọ láyé sádùúpẹ́ tiẹ̀ pé ọlọ́run mo dúpẹ́ so àlàyé òjò bá ń lọ wallahu alam oníbèrè kan béèrè pé láàárọ̀ ẹ sọ̀rọ̀ nípa àwọn àpọ́n lánàá ẹ sọ̀rọ̀ nípa àwọn àpọ́n ṣé ẹ fẹ́ kí wọ́n máa ronú ni. àwọn àpọ́n náà náà ń fẹ́ ìhónú hàn yẹn o tọ́ wọ́n ní ṣé wọ́n fẹ́ kẹ́ ẹ máa ronú ni àfẹ́ kẹ́ ẹ ronú tá a bá máa sọ báwọn ẹlòmíì ò ní ṣe kí ni o kò ní serious ẹ ti yé kí ṣe pé ká lè ronú o à ń sọ̀rọ̀ nípa pé ọmọkùnrin ò tí ì pé tí ò bá tí ì ní obìnrin lọ́dọ̀ gbogbo àwọn tí. wọn ò lóbìnrin lọ́dọ̀ ọlọ́run ọba kó bá fún ọ níyàwó alálùbáríkà wọn ó gbé eléegun àwọn obìnrin náà àánú obìnrin ni máa ń ṣèyàn púpọ̀ ọkùnrin gbà mí mo lè o kí ni lè dànù ọkùnrin mi àpọ́nlé ni pé kó jáde ó lè ju ọkùnrin yóò kó jáde lé àwọn ọkùnrin mi yẹ kó kó lé fọ nígbà tó bá díù lè mbẹ àwọn ọkùnrin gbogbo ti ń dán kọ́ ni o la ojú ẹ ibi tó bèrè gbọ́dọ̀ máa ronú ibi tí ó jáyé ìfọkànbalẹ̀ tó ti rọ́lọ́run sìn ibẹ̀ ni kókó kìí ṣe pé ibi tó wó sí ibi tó lá sí rárá o owó lè tán ọlá lè tán ṣùgbọ́n ẹni ọmọlúàbí òun lẹ́ni olùbẹ̀rù ọlọ́run òun lẹ́ni wá wá àyè bẹ́ẹ̀ láti má sì fẹ́ ṣe ẹlẹ́sìn sáré ẹlòmíì tó lọ fọ̀rọ̀ à ìwọ làwọn afẹ́fẹ́ ni ìyá afẹ́sí àwọn kejì aláyé kẹta ìkẹta lòún ń plan àti ṣe lọ́wọ́ o ti ń sọ fún wọn pé pé kọ́ mọ́tò kejì la fi máa ń sọ fọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin ẹ ẹ bá sọ lọ́mọdé mi pé àwùsùbìlà ìyàwó kejì láéláé ọ̀rọ̀ òmùgọ̀ ni tabaníkà wo ti ń ṣẹlẹ̀ lé olórogún lóòótọ́ èèyàn ò fẹ́ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n téèyàn mọ̀ rò ní pé ta ló fẹ́ fi mí ṣèkejì nìkan yẹ kó kọ́kọ́ béèrè ta ló fẹ́ fi mí ṣe kẹta ló yẹ kó o béèrè ta ló fẹ́ fi mí ṣe kẹrin ìyẹn ló fi wá mọ̀ gẹ́sẹ́ màá ṣe àbí mi ṣe ṣùgbọ́n láti lè sọ pé láyé mi lè ṣe kejì ta ló sọ fún ọ bẹ́ẹ̀ ìkan tó ṣeun gan tọ́lọ́mùbá ló jìyà ń bẹ̀ ọ jẹ ìyà tó wa omi rẹ̀ mú bẹ̀ tí ó látara àdéhùn abẹ́lọ́hún gba àwọn ọmọbìnrin náà ọlọ́run mẹ́jẹ ẹ̀ sí nọ́mbà mú àwọn àpọ́n àwọn àpọ́n ọlọ́run mọ̀jà padà dàpọ̀ mọ́lẹ́lẹ́ ọláìtóbi ọlọ́run àwọn àpọ́n ìmọ̀ràn mi ni wípé mọ̀ ronú okú dìgbà tí gbogbo nǹkan bá dé tán kó tó níyàwó gbogbo ẹ̀ ó mọ̀ bára wọn náà ni tó bá yẹ pé lórí èyàn lọ fẹ dúró lé lórí ò ní níyàwó bọ̀rọ̀ ìgbà téèyàn bá ń lọ age of forty five years or fifty years tó ṣẹ̀ṣẹ̀ wàá fẹ́yàwó ọ wà ń fifty ọmọ rẹ ọ wà lọ́mọ oṣù méjì àkọ́bí ẹ at age of fifty years by the time tó bá dọmọ seventy years ọmọ rẹ sì ń pé twenty years ọmọ mi ìtẹ́kọ̀ rẹ̀ bá tún wá lòkò tí ìjáde secondary school àbí sì ń ṣe jáàmù jáàmù ń já ó ń ṣe jáàmù jáàmù ń já jáàmù ń já ẹlòmíì ẹ rí yóò dùn báyìí ẹ máa béèrè pé ẹjọ dáàdi sábúrò yìí mi nígbà àmọ́ ẹlẹ́ẹ̀kẹrin òun òun ẹ <laughs> ẹ ní mọ̀gá inú fi máa jẹ́ wípé lẹ́yìn bá ń sàpọ́n ọmọ rò pọ̀ ń gbádùn àpọ́n ni kò sí gbádùn bẹ́ẹ̀ karabọ̀ àsìkò ọ̀dọ́ náà lèèyàn fi tọ́mọ ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa àwọn ọmọ ìsìn yìí àwọn ọmọ táwọn àgbàlagbà bá fàgbà ara bíi àwọn ọmọ tó ṣáájú ní ó mójútó wọn torí pé ńgbà tí bàbá ń bẹ lábarapá tó sọ́ndì ńgbà tágbà dé wọn ò ní wọ́n sàmọ̀ ọmọ ọmọ jìyà ọmọ jìyà kò ní jìyà kankan ṣùgbọ́n abarapa ọfẹ eh, lọ gbé skul ọfẹ lọ wo skul ọfẹ lọ segin ara abarapa ó wà tẹ́lẹ̀ bá gbólóhùn àdìgbà tó ń bá ní gbogbo nǹkan ta ló sọ pé ò ní ta ló sọ pé ò ní so àwọn ọ̀dọ́ àwọn tí wọ́n jàpọ̀n ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká kọ́ àlámọ̀dé wa sọ́dọ̀ ọlọ́run ìwọ̀n bí èyí tó ń rí yẹn ẹlòmíín ti ń rí yẹn ó fẹ́yàwó méjì gan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn plan òun ṣẹ̀ṣẹ̀ ra lẹ̀ kan sí lẹ́kí tó wọn bá parí ẹ̀ ò ní níyàwó ò ń tarẹ̀ ẹ̀jẹ̀ ni o rọra lù ọlọ́run ọmọ ọba ọgbọ́ tó ti yé ṣùgbọ́n lájú ẹ̀ náà o àní kó ṣe kí wọ́n ń fowó jẹ ránṣẹ́ sí ọ wà lọ́wọ́ lọ fẹ́ fẹ́yàwó ẹni tó lò wọ́n fẹ́yàwó ọ̀rọ̀ rẹ ti gbúdọ̀ kó òpin wọn fún ọ lówó oúnjẹ o ti gbúdọ̀ bá a débi wípé bí wọn ò fún mi ní nǹkan kan èmi náà lè tẹ́ ara mi àti tí mo fẹ́ fẹ́ àtọ́ ma ẹ̀ka yìí náà la fẹ́ dá sí àgbà tí nǹkan kọ lù ọmọ gbọ́ ọmọ bọ́ ọmọ bọ́yà òun ti mọ bọ́ ọmọ tó bí là kì í ṣe dáhùn sọ nìyẹn bó ti wulẹ̀ kọ́ ọmọ o gbúdọ̀ ní source of income tẹ́kù ìwọ náà lè depend lé lórí bó ti wulẹ̀ kó ma ọ wà máa bẹ lọ́wọ́ àlùbáríkà lérí lérí nǹkan yẹn kọ́lọ́n kí ó ṣàánú wa. oníbèrè béèrè pé mo ti gbẹ́ tẹ́lẹ̀ wípé tí èèyàn bá ń ṣiṣẹ́ níbi iléèwé tí àwọn òbí bá fún olùkọ́ ní ẹ̀bùn pé olùkọ́ ni ó ní ṣùgbọ́n ẹ sọ nínú kútúbà lónìí pé ó dára kí ènìyàn sọ fún ilé ẹ̀kọ́ ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣàlàyé sí eléyìí ẹni tó jẹ́ tíṣà tí òbí tó fún tíṣà yẹn tó fún lẹ́bùn so ti yọ báyìí tíṣà yẹn ló ní ẹ̀bùn yẹn so ti yọ báyìí tíṣà yẹn òun ló lẹ́bùn yẹn ó ní òbí yẹn ṣe kí o òun ló fún ní lẹ́bùn ìyẹn yàtọ̀ sí eléyìí tá à ń sọ. So ṣùgbọ́n tẹ́bù yìí bá ń ṣe lemọ́ lemọ́ lemọ́ lemọ́ lemọ́ kí tíṣà yẹn ó bẹ̀rù ọlọ́run ìgbà míì ń bẹ tó yẹ pé fifty mark lọmọ fi pass ọmọ èyí tí wọ́n ń fún ọ lẹ́bùn yẹn ó kà lọ gba forty eight ó kà ju two yẹn sí ọmọ ìkànsì ń bẹ tíyà rẹ̀ fún ọ lẹ́bùn forty nine ló gbà pé ó fèlì ó fi forty nine yẹn ó fi kákásí ṣùgbọ́n èyí tí ń nawọ́ yẹn bó o ní o ṣe ní lò ọ́ láti ṣe àbòsí ṣùgbọ́n tó yẹ kó appreciate tó ń ṣe yẹn ló fi ń fún ọ kò sí láì fi bẹ́ẹ̀ kò sí láì even tá a fẹ́ gan nìyẹn kí máa ṣe dáadáa sáwọn olùkọ́ tí ń kọ́ mi ìyàlẹ́kọ̀ọ́ torí pé iṣẹ́ tó yẹ kó wọ́ ṣe ni wọ́n ń bọ́ ṣe kò dẹ̀ sí iye tá a san tó ṣe déédéé owó àwọn olùkọ́ yẹn kò sí so ẹ má sì gbọ́ ohun tá a sọ ìyẹn ò ní kó má ṣe dáadáa sí olùkọ́ tí ń kọ́ àwọn ọmọ wa wọ́n ti yàn bá fẹ́ ka Quran ǹjẹ́ dandan ni kéèyàn ṣe àlùwàlá ṣé ènìyàn á tún àlùwàlá ṣe àbí kò ní tún àlùwàlá ṣe téèyàn bá ń ka Quran pẹ̀lú àníyàn pé èèyàn ń ṣe bàdà ó da nínú àwọn adab oníkéèyàn ṣàlùwàlá pé tọ̀ inú Ramadan nìyí o mo fẹ́ dúnú mọ́tàlásí mo fẹ́ tìláwà fún ìbàdà ó da kéèyàn ṣàlùwàlá ṣùgbọ́n ṣé téèyàn bá lálùwàlá èèyàn ò lè ka Quran èèyàn lè ka Quran bí èèyàn bá lálùwàlá èèyàn bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ní ìsìn pé à ah, ntí mò ń sọ fún ifun nínú kurani gan ọlọ́run sọ báyìí ó rẹ̀ kóòtù kurani ọwọ́ ah ẹ bá ń gbómi ná kí n sà wà lánàá kí n tó kọ tà ah, á ìgbà wọn lọ fẹ́ sèyàn dà sọ ìdí nìyẹn tó yẹ pé wọn ò pọ́n ní dandan tán bá lọ pọ́n ní dandan ni yóò dì nira fún wa ṣùgbọ́n èèyàn fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ èèyàn fẹ́ ṣe àfikàr ah, ìwọ́n náà ó rí i pé pípé ẹ̀kọ́ àdúà àti báàdà kéèyàn lálùwàlà táwọn láyìn bá tún ni pé téèyàn bá ti lálùwàlá èèyàn ò lè ṣe èèyàn lè ṣàdúrà bẹ́ẹ̀ni ìbéèrè mi wọ́n ní ẹni tí ó jẹ́ mùsùlùmí gidi tó sì ń ṣe tó tí ó ṣe iṣẹ́ ọjọ́ rẹ̀ dáadáa ìgbà tó di right yẹn ọwọ́ díẹ̀ now ìgbà tí ó di ìgbà kan ó ṣe ẹ̀sìn kírísítẹ́nì aláìtì yìí ó lágbára díẹ̀ mi gbọ́n tẹ́ni yẹ mi rí kà torí pé àwọn Yorùbá òun ẹni náà ló tún ṣe léyìí. tọ́ ọlọ́run ọba yóò máa fara balẹ̀ lọ́ọ́ so tìyẹ tó bá ti di ọ̀la inshàlá a máa dáhùn ìbéèrè yẹn yorùbá yorùbá dùn kà ó sì ṣòro kà torí pé yíyan náà níṣẹ́ bẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ so ó lágbára <laughs> so màá lọ jókòó tì so tó bá dọ̀la a máa dáhùn ẹ̀ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh.